أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم سلين وداله وصحابه أجمعين وبين السعين أدوك فلون الحمد لله أدوك فلون الحمد لله أترى إكاتي كفان صلى الله عليه وسلم أتمارى لي أتمارى صحابة àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé pẹ̀lú dáadáa kọlọ́nkà náà mà nù wọn. Allahumma amin. tọ́ àdúgbò fọlọ́n pé. alhamdulillah abẹ̀rẹ̀ tafsiri lánàá gbàtí ramadan di méjì tí lè bá súlò ní yóò di mẹ́ta insha Allah ó tún ti lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ náà nìyẹn nígbà báyá ní ó kù mẹ́ta yóò kù méjì hmm. nígbà tó tán ọlọ́nkà máa ń mú àwọn tí ó jọ parí ẹ̀ amina fara láàánú ọlọ́run láti rí lórí pípẹ́ tí a pẹ́ díẹ̀ àkọ́kọ́ náà ibi tí a ti ń wá ìgbèríko ni ó nasẹ̀ díẹ̀ ẹ̀yìn ìlú ṣùgbọ́n bí ìbá ti ìlú kan lọ ìlú mi tó bá ti pìrìpíà rẹ̀ náà yóò sì dédé hmm. lágbára ọlọ́run àti wo in ti ń léni sí pẹ̀lú ọgbọ́ ọlọ́run kò ní rí bẹ́ẹ̀ mọ́ insha Allah aago méjì tí tafsiri bẹ̀rẹ̀ náà lágbára ọlọ́run lágbìyànjú kọmọ bẹ̀rẹ̀ insha Allah kọbalikọ́lá kó wà wà lọ́wọ́ lórí ẹ̀ àmín a ti máa pò lé lójú ọ̀nà àwọn ọ̀nà ní ìsìn látara pé gbogbo ohun tí ó bá padà da ikọ́kọ́ ní gbọ̀ngàngbọ̀ngàn mm. ìjọba wọn ń ṣe títì àwa náà ni kọ́lọ́n sì jẹ́ ká lò ó àmín a ṣàfaradà ni farada ni o kò sí tí ó da láyé tí ò ní ìdí tọ́ ẹ pé kò tún sí à ń ṣe títì káàtó máa lọ tàwáàfù ni àfù débi ṣáájú àsìkò ṣùgbọ́n àìṣẹ̀ yípo yípo yípo yípo lọ àtòríbi kò dẹ̀ sábúrú kankan bẹ̀ àwàlá pèpè ara wa a fi lé àsìkò tàbá ń jáde ni tàbá pé bó ṣe wà náà ni kọ́ máa wà lọ àfẹ́ kó chẹ́ǹgì náà nìyẹn a sàfàdàdà ni wọ́n fẹ́ jẹ́ kí lè wá ó dáa èèyàn kọ̀ọ̀kan sí yàtúyàtú náà kó tó wá dìbò dáa àkí ọlọ́run lára àwọn tí ń gbìyànjú àti túlù ṣe kọ́nàmánítayé tí wọ́n náà ṣe. Allahumma àmín ìjọba tí ń bẹ lóde yìí ó ń gbìyànjú tí a bá ní sàbòsí ìyẹn kan dáadáa kọ́mọ́kùbì kan lódodo ọlọ́run lè yọ̀ǹda ọ̀rọ̀ sísọ fáwọn wọn ń sọ̀rọ̀ ọlọ́yọ̀n dáre hmm. fún wọn ọlọ́run sì wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́yà ń pa kí wọ́n jẹ́ ojúlówó ọmọ ìbàdàn ó ṣe rí nù bàbá bẹ́ẹ̀ bá ọmọ ìbàdàn tí ò bá mọ̀rọ̀ sọ ah. ọlọ́run kan fi sọ lánì hmm. kọ́mọ̀rọ̀ sọ náà ni ẹ gbọ́ tí wọ́n bá ń kíyà pé ìbàdàn mèsì hmm. ìbàdàn mèsì kò tó wá gọ̀ ìbàdàn mèsì kò gọ̀ ó kì wá nìyẹn ẹ bá tó bá lábala ọ̀rọ̀ sísọ yóò sàbámọ̀ kan ìjọba tuntun náà tó wá ń bọ̀ Eh, gọ́fúnà tuntun wa Ṣèyí Mákindé tí wọ́n ti fi ìfẹ́ hàn sí ẹ̀sìn Islam táwa wà ń bẹ̀ wọ́n nawọ́ ọ̀fẹ́ wọ́n nawọ́ ọ̀fẹ́ sí Islam kọ̀tùlù kí wọ́n débẹ̀ kọlọ́njẹ́ wọn lè máa bá bẹ́ẹ̀ lọ kọlọ́njẹ́ wọn náà kọlọ́njẹ́ wọn ò rí ṣe. àmín àwa àbí àwa mùsùlùmí a gbọ́dọ̀ jẹ́ olóṣèlú mùsùlùmí ló yẹ ká jẹ́ a sì gbọ́dọ̀ jẹ́ yorùbá a jẹ́ mùsùlùmí ni lódodo pọlọ́nsẹsẹ ayé nìyẹn ìyẹn lè níbi tó like tó fèsì àmọ́ tọ́lọ̀ ń bá ti gbọ́rọ̀ kabi tó fẹ́ hmm. mùsùlùmí ju bájú sẹ́lẹ̀ lọ. Allahu akbar. olóṣèlú ni ò ní rí dáadáa kankan síbi tí ọba láìkì. Like kọ̀láìkìbì kan kìí ṣe ní ẹgbẹ́ rẹ̀ ní ẹgbẹ́ sí dáadáa olóṣèlú orí sí dáadáa láyé rí ah. ara tí ń dààmú wa nàìjíríà tí àwa wà nìyẹn tí ẹ má fi jọ dìbò hmm. tọ́lọ́sì gbé fẹ́ nìkan bí ó ṣe rí ṣe lókù tí ẹ jọ hmm. gbárùkù tí bí ẹnìkan bá dépò tí wọ́n sánà kọ́mọ̀rì ṣe níjọ́ náà bá dépò ọlọ́run yẹn tí ò ní yíwọ náà oríṣẹ́ tiwọ náà ẹ̀san ní ń gorí ẹ̀san hmm. gómìnà tuntun omi tuntun kọlọ̀bá ní ṣe bẹ́ẹ̀ àmín pàdídébọ̀ wọn ọlọ́run o èmi sì mà pé oore ní ọ̀padà jẹ́ fáwa mùsùlùmí ẹ jẹ́ kájọ máa wò bọ̀ ẹ rí bá dùpẹ́ sọ́mà àlejòdá afàdúrà tí anibutọ́lọ́ ń bá rí pé yóò da kó bá ní gbé ah, ah, ó dẹ̀ gbé ká bìkan ibi tó yóò da nìyẹn ntókù ni pé káwa máa bẹ̀ lọ́hùn. ó sì bẹ́ẹ̀ mọ̀nà. ẹ̀ẹ́ kó lọ́n fún wọn ṣe. àmín. ní kúmọ̀ ni pé. Pe ọdún yìí ní tafsir a fẹ́ gbé àwọn nǹkan yẹ̀wò ńbẹ̀ a fẹ́ tú ọ̀rọ̀ ọlọ́run níwọ̀n bá bọ́ bá gbà wá láàyè kọ́lọ́wọ́ fi yé wa àwọn afẹ́ yà sọ́tún àti sósì ní yíyà tó dáa nínú ẹ̀ ń bẹ afẹ́ fi àwọn nǹkan kan ṣàǹfààní fún jàmá nítorí pé a rí pé kò sígbà tí èèyàn nídìí àdúrà àmọ́ lásìkò tá a ti ẹwà yìí a nídìí ẹ̀ púpọ̀. fi hamas haja. lókè ń sálẹ̀ ìròyìn tá ń gbọ́ òdùnmọ́ wa nú. lágbára. labala security. Hmm. àfọlọ́n. àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá sì ní ojú tí bá ń pa ojú gbà ẹni owó ńlá ní pa fún à ń gbọ́rọ̀ pípààyàn gbígbé èèyàn lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń gbọ́ tíntín tíntín bí ọ̀nà bọ̀rọ̀ ní lọ́nlọ́nlọ́n jama ó ti wọlé gẹ̀jẹ̀ àwọn èèyàn kárìnkárìn táàrò wípé àwọn gangan ni immunity hmm. tí mú nǹkan míì tí ìfẹ́dẹ̀ ẹgbẹ́ wọn àwọn gangan ní nǹkan gbé ń sìn káàsà lódìdí gbígbé ẹni tí wọ́n gbé lọ́nà ọ̀sìn yìí nílọ́lọ́ yìí àmọ̀lẹ̀rò pé wọ́n lè bọ́wọ́ tí àwọn eléyìn bá ń bọ́wọ́ tálíkà yòókù ń gọ́ gbígbé èèyàn pípa èèyàn kíkà èèyàn mọ́lé káwọn èèyàn sùn lálẹ́ tí wọ́n dẹ̀ jí sálìkì àmọ́ ó ti wá ń súnmọ́ ó ti ń pò lẹ́nu ilẹ̀ haúsá nìkan ó ní ìdí kábẹ́ lọ́run dáadáa anabi wa sallallahu alaihi wa sallama ó dẹ̀ jíṣẹ́ pé fún wa nínú ramadana yìí lágbára ọlọ́run anábì sàlàyé bá a ṣe lo àsìkúnàláhù wà ní màlúwàkè ó sàlàyé fún wa tí bá ṣe tafsiri tí a ń ṣe níbàámu ti súnà àwọn àfáà ní sọrú ẹ̀ síta ní yànyàn láíláí ayọ́lù ni wọ́n máa jẹ́ wọ́n máa dá nǹkan wọn lò wọ́n sì máa ṣe wọ́n sì máa ṣàlàyé ẹ̀ fún àwọn kan tí a bá súnmọ́ wọn bóyá máa kí wọn bóyá èèyàn wọn àmọ́ mm, mm. ẹ jẹ́ ká fi sílẹ̀ ọlọ́run wọn jẹ́ ara burú sáfà oníṣẹ́ ọwọ́ ni alákọ̀wé ni olówó ni àmọ́ ọlọ́run fi àṣẹ sórí ahọ́n rẹ̀ wàláhì tó bá pe ọlọ́run sàtí à ń dá lóhùn hmm. bóyárú àwọn yẹn irú àwọn nǹkan ìbá bọ́ sí ọ lọ́wọ́ ni wọ́n sì sọ ọlọ́run sì gbà á ni ó fi dáàbò bo gbogbo state gbogbo country ọ́fíìsì lọ́dẹ̀ wà ìdí òwò lọ́wà ó sì lè dẹ́gbàrà fáà náà lọ́lọ́run ó lòun sábàbí nítorí pé gbígbà gbígbà àdúà pẹ̀lú májẹ̀mú ni bí àfa bá tẹ̀lé májẹ̀mú tábí àfi gbà tí bá ń bẹ lọ́run yóò gbà bàbá bá kọ májẹ̀mú sílẹ̀ ìdíláwà ní mọ́rí ìgbéròmọ̀ sẹ́nu ìmọ̀ fàáfà àṣìṣẹ́ ṣe kò sọ di kádùá rẹ̀ ó gbà nígbà tí ó tẹ̀lé májẹ̀mú. Hmm. oníṣòwò onípákó aláṣọ tánítání onípaanu yóò sì bọ̀ ọba àlekẹ́ ọlá lẹ́sẹ̀kẹsẹ̀ yóò sì máa gbọ́ kí ló fà á ọ̀tẹ̀lẹ́mọ́jẹ̀ mọ́tàdúrà fi gbà tó bá rí bẹ́ẹ̀ lágbára ọlọ́run nínú ramadana yìí afẹ́jọ síta insha Allah a sọ bá nàbí ṣe gbóngangan ṣe máa lò sallallahu alaihi wasallam àtàwọn ọ̀rọ̀ míì náà àtàwọn ọ̀rọ̀ míì náà kọlọmọsà yọ̀ǹda àmín ọba jùlọ gbogbo ẹ̀yin tẹ́ wọn ń gbọ́rọ̀ yìí akúkú mọ̀ yìí pé atọ̀rọ̀ lẹ́sìn ọba ìgbà àtọ̀rọ̀ lọ́dún yìí àkọ́kọ́ náà kò bùsọ̀ ẹ̀sọ́ wa. àmín tóra àtọ̀rọ̀ lè sí ọgbà àwa náà lè sí àwa ní ọrụ àwa náà fi lọ́dún yìí o. ẹ sì wo bí àwọn èèyàn ṣe bọ́ sọ́run èèyàn kọ̀ọ̀kan tí kan bá lọ́rùn wọ́n kàrà máa sì kí wọ́n kàrà máa ti tí àwọn èèyàn ma sáfòkù tí wọ́n ma wòkú lọ́ọ̀kan lọ́ọ̀kan lọ́ọ̀kan pé ah! látàkì wọ́n kú a bẹ̀ lè rí déètì súnmọ́ra wọn pé ah! nídùn tẹ́ nìkan náà kú ń bẹ̀ ń wọn wọ́n ọlọ́run làwá o ẹwù yẹn jí lọ́rùn nìsí sífìrì sífìrì ni kọ̀ǹtínà ní kòyàn lọ́rùn báyìí tó ti bẹ́ẹ̀ ó lẹ̀ yọ wá sílẹ̀ ó là wá àtàwà àtàyà àtọmọ àtọmọ kíwà àtàwọn àfá àti gbogbo wa a sì rúlà ayé pé ẹjá tó múra sádùn àkàtúnṣe èyí tààrùkú tí gbà náà ti gbà gbogbo àwọn àlùfáà ọlọ́ngbà fún wa o àmín ẹlẹ́hà ọlọ́ngbà fún yín o àmín ẹ̀yin oníṣòwò ọlọ́ngbà fún yín o àmín oníṣòwò ọlọ́ngbà fún yín o alákọ̀wé gbogbo alọ́kẹ̀délẹ̀ ọmọsàgbàgbà fún wa àmín la hawla wala quwwata illa billah lánàá aka àyà mẹ́ta àyà mẹ́ta yẹ ìtọ́ ń tú tọ́lọ́ fi bá sọ náà ni bí àwọn ọ̀bẹ bọ bí wọ́n ṣe rún ẹbọ wọn wọn rún mọ́ ọlọ́run wọn lọ́lọ́run ló ní káwọn máa bọ ìmọ̀ dáadáa lálẹ́ ẹbú ìmọ̀ pé tí wọlé wọ̀ wọn lọ́lọ́run náà ni aya mẹ́tẹ̀ẹ̀ta yìí ń ṣàlàyé àti bọ́lọ̀ ń sì wá gbé àrùjàre lé wọn lórí tó fi àrùjàre káńtà wọn ó sì fi káńtà wọn ni tó sáfi dágbó ọ̀rọ̀ wọn nù ọ̀nà ẹ̀mẹ̀tẹ̀ta iná lọ wà àlàyé rẹ̀ níwọ̀n baláwà tú lónìí yìí. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. al-munasaba. ẹ lọ bi tafsir wa bayan. at-tafsir wal bayan. نعم هذه شبهة تشبث بها المشركون في شركهم وتحريم ما حرموا فإن الله مطلع على ما هم فيه من الشرك والتعريم لما حرموه فأخبر بما سوف يقولونه wọ́n ní àyà tá a kà yẹn wọ́n ní àwọn ọ̀bẹ̀bọ wọ́n fi rújúrújú wọ́n fi dì mọ́ wọ́n so rújúrújú mọ́ ẹbọ wọn àti ìmọ̀ pé nǹkan léèwọ̀ wọ́n fi di wọ́n so mọ́ lọ́rùn pé ọlọ́run ni gbogbo ń bá fẹ́ bà nǹkan jẹ́ iná ní máa wẹ tí ó gbé kọ́ lọ́rùn kí ó lè bá rí ìbàjẹ́ ọ̀sẹ̀ tí ń wù àbàjẹ́ tí ò ní wá ní tí ìsọ̀pọ̀tì ara ẹ̀ ẹ̀gbọ́ wòbá tó ní ajégbodò wọ́n máa wẹ́ ní kúra wọ́n ní wọ́n sì sọ lọ́nà tẹ́ pé tí ìbá gbé yàn bá nílà ká ìdáadáa wọ́n fẹ́ mú yàn mọ́lẹ̀ nígbà máa sọ fún ọ wípé ọ̀dà náà kí ni kí ń ṣẹlẹ̀ lókè pẹ̀ tọ́lọ́hún ò rí sọ fún ná kí ló ń ṣẹlẹ̀ lókè pẹ̀ tọ́lọ́hún ò rí tẹ́bá dáhùn kúrò sí ọ̀dà kí ni pa ọlọ́run ọ̀ka láti yí padà tẹ́bá ní òsì a lè jẹ́ pé kò dùn mọ́ nú táwọn ẹ̀dẹ̀ máa ṣe kó sì máa wà wọ́n ràn ẹ̀wù bí ọlọ́run ní màá pa ẹ̀ hmm. làwọn afá súnà pàpàjù lọ aṣáájú wa àlífà kejì ló fi kọ gbólóhùn kan tó jẹ jáde lásìkò rẹ̀ pé mùsùlùmí gidi kì í máa sọ ò kéèyàn débi kan ní ìsìn kápẹ́ à ẹ ti débi à ọlọ́run ló mú un wá ọ̀dàríyà tẹ́ẹ̀dì bẹ̀ ní aago méjì ọlọ́run mú un débẹ̀ mo máa sọ ọ̀rọ̀ báwọn ọkọ̀ àfẹ́ jẹ́ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ omugan ni kútokútó ni torí òdìkejì rẹ̀ lẹ́fìmọ̀ pé kì í sọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n tọ́wọ́ á léètì ta ló jẹ́ ó léètì lọ́dọ̀ rẹ̀ òun ni ó sọ òun náà ni ó sọ tọ́ba ti ń tí ọ̀dà mm. ẹ̀ ẹ̀ ń tọ́ba ti torí pé kí ni ẹ̀ dá lójú pé ọlọ́run ló mú un ṣe ọlọ́run ló mú un dé yìí yóò wọ́n jọ pé ah, àwọn eléyìí ní ìmánì wọ́n ní ìgbàlá lọ́lọ́run irọ́ ni irú ẹ̀ ni à ń sọ lọ́wọ́lọ́wọ́ ìláyà ń túmọ̀ ìláyà ń sàlàyé fún wa yóò gbé nǹkan bú kọ́lọ̀ lọ́rùn nù hmm. ǹjẹ́ wọ́n á ṣe tí ọ̀dà náà yà sọ fún mi pé sóun ṣe lẹ́yìn ọlọ́run ni hmm, ọlọ́run kó mú un ṣe ni òpònú rẹ̀ ó sì rí mọ́tò tí ń bọ̀ kò ní kọ́lọ̀ ọmú kò ní títì tí bí wọ́n lọ o ẹ́ ọ̀fẹ́ fún ọ̀kadà dáa ẹlẹ́sẹ̀ méjì ọ̀pẹ́ ọ̀kadà ń bọ̀ yìí kò lọ́nà fún o ọ̀fẹ́ àti nìyẹn fún ẹ̀ lọ́họ̀lùgbẹ́ o ọwọ́ alí tí ọ̀dá ńlẹ̀ ọ̀sá fún ọlọ́lọ́ lójú ọ̀sẹ̀ gbogbo nǹkan gbàgbé kalẹ̀ yẹ umaru kọ fẹ́ntọ́ sọ́njọ́ náà rárá wọ́n dá dàkúdà lẹ̀ ṣé kò sí tó dáa bí kéèyàn máa fi ìmọ̀ sin ọlọ́run gbogbo ìbáàdà kan tí ìbá ti símọ̀ ń bẹ̀ gbogbo ọ̀dà tó yẹ fò ìsapá kẹ́yìn ni. léyìn ọ̀bà gbogbo ayé wà ní mà lórí ètò ọlọ́run àmẹ́yìn wà ní dínà sáwọn onímọ̀ lọ́ba tán tẹ́nìkan báyìí kọjá tó ní ẹgbẹ́ kan tó dábàá tí ọ tó ń tí yí pé lọ apàdé ìlọ́nà kẹ́ndẹ̀ kọ́yàn bí ó sì sin lọ́hun kó dẹ̀ lọ straight. ìbáàdà ìbáàdà láti dọ́lọ́mà. ìjọ ni wọ́n bá gbọ́rọ̀ yóò ní ìjọ wọn bá kó ẹrù fọ́kọ̀ tí wọ́n lọ tráfù. tráfù jìnnà àmọ́ wọn ò mú mẹkáníìkì lọ́wọ́ tọkọ̀ ń bá yọnu. kàṣà mẹkáníkì afẹ́ ti nàìjíríà lọ sí lọ́kútọ́nu tàbí lọ́nà tó jìn mẹkáníkì wàá jókòó nú ọkọ̀ yìí káfà yẹ mẹkáníkì sílẹ̀ kó sì kó níṣẹ́ lọ́wọ́ ǹjẹ́ ọkọ̀ bá wúkọ ibi wọn ibi wọn ó sùn ní adùn. ọtọmátìkì sí ó ṣeé tì. wọn sùn bẹ́ẹ̀ yẹn. tọmátì bẹ́ẹ̀. gbogbo èèyàn ti kò lè lọ. ọlọ́run wá fún wa ní pé sáfà ẹ̀kú lùnà wọ́n padà máa wá sọ ọ́ wọ́n padà mọ́ wá sọ kànàkànà bá ń pọ́lọ́ ní. innahum yaquluna. إن شركهم وشرك آبائهم وتحريمهم ما أحل الله من الأرض والأنعام هو بمشيئة الله وإرادته ولولا مشيئته لم يكن شيء من ذلك كما ذهب جبرية بعينه. wọ́n ní ní tí wọ́n máa sọ ni pé ẹbọ àwọn àfẹbọ tí àwọn bàbá àwọn ṣe hmm. àti gbogbo ntọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ táwọn ṣe léèwọ̀ àti ntáwọn ọlọ́run ṣe léèwọ̀ táwọn ṣe lẹ́tọ̀ọ́ wọ́n lọ ọlọ́run mọ̀ sí ọlọ́run ní mọ̀ sí ọlọ́run ní mọ̀ sí. wọ ìràdá ti èrò ó sì máa ń mọ̀ ni ó fẹ́ ni ó fẹ́ ni <laughs> wọ́n ti bá a ṣe kọ́lọ́ ń bá fẹ́ bẹ́ẹ̀ sí kankan lè ṣẹlẹ̀ lẹ́yìn ọlọ́run ta ló fẹ́ di ẹ̀yìn jama tábẹ́ nìyẹn pé ntọ́lọ́wọ́ bá fẹ́ ò ní ṣẹlẹ̀ ẹ̀ẹ́ ọwọ́ ìmọ̀ ni ó wà yanjú bẹ̀ yẹn ìmọ̀ ni ó yanjú ẹ̀ ìmọ̀ ni ó yanjú bẹ̀ àwọn àjọ kan ń bẹ jabari àwọn ń pè wọ́n ẹ̀ ẹ̀ náà náà ni wọ́n wà wọn ò yàtọ̀ ní mọ̀ra sí wa àwọn aya wọn báyà wá sí ń lò jáàbù làwọn náà ń lò jáàbù. àwọn wa ní gbogbo ń bá se kódà bó se sìnà jíjẹ ń pa ọlọ́run lójú ó ṣe ìjẹ ń ọlọ́run gbọ́lọ́run ni ó sí bí ẹsẹ̀ ah. pé ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn lẹ́dọ̀ tí wá ń bì náà tó di wa. nígbàtà wọn àfa ọ̀dákẹ́ lókè nsàlẹ̀ ẹ rí i pé àwọn kan nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá mú igi lọ́wọ́ wọ́n nìkí náà yẹn tẹ́ bá ní igi ni wọ́n lẹ́ wúwà náà ọlọ́run ẹ bá mú mi lọ́wọ́ tẹ́ bá ní kí ni ẹ mú lọ́wọ́ tẹ́ bá lómi ọ̀ wúwà níì ẹ bá ní kí ni ìtumọ̀ hùwà wọ́n ní ọlọ́ọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ ta ló jómi ó jómi tá ń segi nígi ẹ máa gbọ́ ọ sẹ́mu pé sì ń jọ dáadáa lọ ń jọ dáadáa lọ bẹ́yẹn ẹ bí wọ́n bàjá ni pé ẹnìkan wá kí ìyàwó ẹnìkan mọ́lẹ̀ ah, ah. ẹni tó kí ìyàwó mọ́lẹ̀ hùwà ìyàwó tí wọ́n kì mọ́lẹ̀ hùwà àti pé hùwà fi hùwà ẹ̀rọ bàjá ibé kò kòkò lẹ́sẹ̀ rárá ẹ̀yìn èèyàn ẹ ti lè máa ẹ ẹ à ẹ ma pàápọ̀ ọlọ́run tá ẹ máa pẹ nìkan lé lẹ́sẹ̀ ọwọ́ pẹ́ sọ́bà náà yìí gan ti dẹ́sẹ̀ tájí ọ dẹ́sẹ̀ ẹrù kan adẹ̀ kígbe àmọ́ kọ̀pẹ́ kò jìnnà tó sì ẹ fi ń dé èsì hmm. dé èsì wá jẹ́ ẹ̀rí fún gbogbo ìpèpè táwọn àwọn àfáàsùn náà ń pè pèpè tọ́tà ń sìn tábìlú kan bá wọ̀lú iṣẹ́ àwọn àfáà ní kí wọ́n pariwo lórí ẹ̀ àwọn tí wọ́n lọ yí padà àmọ́ pé wọ́n pariwo yẹn ọba tó ní wọ́n yí padà bí rìsọ́ọ̀tì bá fẹ́ pẹ́ ó tó dé ọwọ́ fáwọn pariwo màlẹ́kà kan ò ní sọ̀kalẹ̀ máa ń torí pé nǹkan ṣe wá sínsìn kọ̀sọ́pá kan tẹ́nìkan ó jù lẹ̀ tí ó dèjò mọ́ kò dẹ̀ sọ́kàn tí yóò ti bàbí yá tí ó dì mọ́lẹ̀ tí yóò fẹ́ fọ́ dànù. kò sí o. àmọ́ ọlọ́run ọ̀yẹ̀ kò gbò tí ọmọ ti sẹ́ rẹ̀ lẹ́yìn tí àwọn bàbá wa ń pariwo bàbàjẹ́ kan pé ìwà bàjẹ́ nìkíní yẹn ká ń lẹ̀ báwọn èèyàn bọ̀ wá gbọ́ bọ̀rọ̀ ọlọ́run wa ní yóò pẹ́ ní àpọ́nlé dáwà tí ó fi jẹ́ kí èsì tètè tẹ̀lé irú ń gẹ́lẹ́gẹ́lẹ́ tẹ́mọ́dẹ̀ ń hù bò míì tí wọ́n pariwo ẹ̀ yóò dẹ̀ máa gbilẹ̀ bàbá gbà ní mábìlì arọ́ kọ́lù máa ní wọn. ọdún tí bàbá ya lu alájẹ. gbọ́wọ́ alájẹ gbọ́wọ́ mi. Ìbàdàn. Hmm. bí gbèyàn bá ṣe wá àsìtọ́bà rẹ orílẹ̀ wí ni. kẹ́nìkan ṣe wá àsìtọ́bà rẹ orílẹ̀ ní ń kìnìyẹn níbi táwọn tí ń sijọ́ náà tí ń lágbára dé lókè pẹ̀ nílẹ̀ Ìbàdàn nílẹ̀ Yorùbá wọ́n ti dìjọba cooperative ilé ẹgbẹ́ ilé ẹgbẹ́ ilé ẹgbẹ́ ìyẹ ẹgbẹ́ ìyẹ ẹgbẹ́ bàbá lálájẹ tán ni kì í ṣalájẹ sẹ́kù ní máàbù làárọ̀ àwọn èèyàn ó sì fariwo ha máa ṣẹ́dẹ̀ mètìtì tó pé òwe tí ń bẹ́ńlẹ̀ náà ní í ṣe. ìjọ ah, náà lọ́hùn ìmbẹ̀ńlẹ̀ yìí àwọn alájẹsẹ́kù kan ń bẹ lọ́dọọdún àáfàá wọn tí máa bá wọn ṣàdúà tó bá ṣàdúà fún ọ lọ́dún mọ́tò tuntun ni wọ́n gbé fún ní gbogbo ọdọọdún ibi tí wọ́n ti ní falẹ̀ mọ́tò tuntun káà tuntun planning one wọ́n sì máa dáná fún méjìlá méjìlá méjìlá méjìlá kára kan wá dé kó ní òdá àwọn èèyàn kọ ha bàbá bàbá pẹpọ lé ẹ̀yìn ẹ̀mí gbogbo ọkùnrin sẹ́gbọ́n ntọ́lọ̀ ń sàdéhùn fún rìbá hmm. ọlọ́run lọ sàdéhùn rẹ̀ ó sì ń wo ọ̀ràn tí wọ́n fi ń ṣe wọ́n sì fi ń kọ́lé wọ́n fi ń gbọ́ká wọ́n fi ń nára wọn mọ́ká wọ́n fi gbogbo nǹkan lára fi ń ṣe àmọ́ ń gbà fà á dìde tó ní ọ̀dà ọlọ́run bá ní tó ń ṣe ládéhùn kọ́ máa dé gbèsè ní yàmọ́ ah. wọ́n jẹ́ pálábá gbèsè ni wọ́n ń kú dànù ní sírókù ní sírókù ní sírókù ni wọ́n wò wípé ah bàbá yìí mà ní ọ̀dántòótọ́ àti ọ̀dántòótọ́ abẹ́lẹ́ ọba àlejò ọlá báwa náà káwá bàjẹ́ ńlẹ̀ àmín àmín ọlọ́ni kàǹkan tí tààfà ní kọ́ sọ tó máa wà nábí ọlọ́run níwà máa àdáàrọ̀ súúlì náà illa al-bala'ul mubin bẹ̀ wá wípé méyàn báyìí gbọ́ rédíò lọ́sọ́ ni o tẹlifíṣàn ni o ẹnusẹ́nu báyìí náà lọ́sọ́ ni o pé kan téèyàn ń lọ́wọ́ ò kó sí wọn bẹ̀ o njẹ́ o ti lè gbọ́n ọba àlekí ọlọ́run rẹ̀ lọ́wọ́ o kò ní í jẹ́ rí ebi ń pè kí ni yóò dá níjọ́ náà ti ń ṣe ní kankan ọlọ́run ní fàyè wọn lẹ̀ hmm. yà lọ sí wọn bẹ̀ lọ́dà. wọ̀nàdírù hàdí ilẹ̀ ayá kọlu tààlà. wọ́n nírú ayá iná ń bẹ níbo mi nù kúránì nù sọ́tù náhàlì ayá 35. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم وقال الذين أشركوا لو شاء الله ما أبدنا من دونه من شيء ما أبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء كذلك فعل الذين من قبلهم فهل على الرسل إلا البلاغ المبين تو لما ترى ọlọ́wọ́ a máa fojú ewé ẹ̀wà bòmí náà gbogbo ọ̀sẹ̀ máa sọ bẹ́ẹ̀ وقال الذين أشركوا لو شاء الله ما أبدنا من دونه من شيء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين أشركوا لو شاء الله ما أبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا أرمنا من دونه من شيء kadhalika fa'ala alladhina min qablihim ọlọ́láwọn tí a ṣẹbọ ṣáájú àwọn ẹlẹ́bọ ní òfin dá kéèyàn jẹ́ lẹ́bọ ẹlẹ́bọ orí nǹkan rí sọ ẹni tí orí nǹkan rí sọ onírí nǹkan rí ṣe gbogbo ọ̀nà tí yẹn bá gbà tó fẹ́ jẹ́ lẹ́bọ ni kó sá fún ní ti jẹ́ bọ ń pariwo rẹ̀ fúnra wa tipẹ́tipẹ́ yìí pé tó ń sèpàtà bá fi òkúta sílẹ̀ tá à ń takó lè lèyàn tó ṣẹbọ àníṣẹ́ kọ́ ládì ọkàn wípé nǹkan lè gé nǹkan ó dáa lẹ́yìn ọlọ́run ẹ̀bọ ló ṣe nǹkan lè change nǹkan kan bò ní tí ọ wà lẹ́yìn ọlọ́run ó ṣẹbọ bóyá ní gbólóhùn bóyá lọ́kàn ó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tí nǹkan bá ń bẹ tí ń jẹ́ nǹkan ó change lápèjúwe ọgbà wípé ọba yìí náà ló fàṣẹ sí hmm. bí oògùn tá à ń lò ṣàìsàn parastamọ tàbá lóògùn táìsàn bá lọ wà láyé Ọlọ́run ló jẹ ọlọ. wọn ló lọ sábà bí o. bàbá àgbà nídìí ìkà ọlọ́ba ní kẹwọn. amiina. wọ́n ní àfa kan lọ́dún kan àfa ń jẹ́ aláwọ̀ funfun à ń gbọ́ ní sọ́tò amanatullah ní bàbá bá wọn lọmọ kí lọ́dọ̀ wọn wọn lọ́dọ̀ bàbá yẹ wọn lára wọn ò yá ṣùgbọ́n àwọn ti lọ sọ́sibítù wọn fún àwọn lóògùn báńdì kan wọn padà débẹ̀ lẹ́yìn yẹn wọn á béèrè pé sọ́lọ́ ń ti pé kóògùn ó ṣiṣẹ́ kálàáfíà dé wọn lóògùn ò ṣiṣẹ́ ṣùgbọ́n àlàáfíà ti dé ẹ lóògùn ní wọn náà lóògùn ṣùgbọ́n nǹkan ṣiṣẹ́ ọlọ́lọ́run ló ṣiṣẹ́ ìjọra súnà súnà pányá ń wá lẹ̀ Yorùbá bí kánakáná funfun èdè yẹn tóbi létí gbogbo bàbá gbé ọ̀rọ̀ ń kó lọ́dọ̀ òyìnbó yẹn gbogbo wa ni wọ́n sọ fún pé abẹ́ wa gbọ́ àmọ̀tò kéw sí o kéèyàn tó lóògùn àti òfin yẹn kágbà pé ògùn ṣiṣẹ́ amọ̀dọ́dọ̀ ṣé ìwà ṣé ìwà wọ́n sọ pé ògùn kọ́ àti ti gbádùn ẹwọ ẹwọ ẹwọ bí tawhid bẹ́sẹ̀rẹ̀ amọ̀ wẹ́rẹ́ jáde o ní gbára lè lódodo ọlọ́run lè lò sábà bí bọ̀ tó ń kọ́ ṣé gbogbo ẹni tó kú láyé yẹn wọn ò lògùn fún wọn ni ògùn ah, ah. òfin jẹ́ kí wọ́n má kú ń bọ̀ lọ́run lásìkò òkú tó ìbáwọn yẹn náà ti ń lóògùn ń bọ̀ lẹ́yìn tí ń ṣiṣẹ́ amúgbàtó dípí tí ọlọ́run pé ní gbà yẹn kò pa yẹn àwọn onímọ̀ dọ́kítọ̀ àwọn àwọn tọ̀bíì wọ́n kan sọ fún wa wípé gbogbo oògùn tá ń lò yẹn òun ni ó ń fún wa ní àlàáfíà nínú màjìlẹ̀ wọn wọ́n láwọn oògùn tá ń lò yẹn iní kan ran àwọn ọmọ ogun tọ́lọ̀ ń dá wa lára ìkan ràn ara ọlọ́run ti dá síbẹ̀ ń tó ìka ó ṣe wá táwọn ẹbá wá tó bá rẹ̀ tí wọ́n ráyè gbógun ta àìsàn láìsàn yọjú lára láìsàn oògùn táwọn wá lò gẹ́ bí ìmọ̀ ọlọ́run tó jù sí ẹ̀dá yóò wà fáwọn ní okun àwọn àmì yẹn wọ́n á sì dìde síṣẹ́ wọn. gbogbo máa dọ́kítà sọ yẹ kò sóògùn kan tí ń bá ìsàn jàdà rẹ́tílè yóò ṣe bá jàdà yóò ṣe bá jà sóun lọ́dọ̀ àìsàn síbẹ̀ ṣùgbọ́n oògùn tá a bá lò yóò lọ ran àwọn àmì yẹn lọ́wọ́ ló bá tán lábàá lálàáfíà bàbá lóògùn lọ fún alálàáfíà sóògùn lọ dá àmì sóògùn lọ ẹ̀ sáàmì sára ṣebí tí wọn ò fi róògùn fún éèdì ebi ni wípé àìsàn burúkú kan ní pẹ́ pé gbogbo àmì ara ni ọkọ̀ọ̀kọ̀ ti padán. yóò jẹ́ èdè ológun náà èdè ológun ni ẹ gbogbo àrùn tí ń bẹ àmì sọ́jà ara lòun ti kọ́kọ́ pa ọwọ́ apáta ó lè má sí ìkì kò lè àmọ́ torí fọ́ orí báyìí fọ́ lásán ìní ọ̀pá tọ́lá ẹni tí ó mórí fọ́ pò ń bẹ̀ láàmì ó ti kú tó wọn àrí Ah, ẹni dọ́fẹ̀ bá súnmọ́ yín ẹbí wọ́n léèrè pé kí nìdí tí éèdì òfin lóògùn wọ́n sọ fún yín pé ámì ti ń bẹnu ara wọn ti kú kò sí ní tí ó jí wò nǹkan kan lè jí wọn mọ́ nígbà pé oògùn tá à ń lò àwọn ámì yẹn ló ràn lọ́wọ́ ló bá tán nígbà tí àmì nàìjíríà ọlọ́pàá nàìjíríà hmm. tí wọ́n ní wàhálà láàrin ara wọn sí tólóṣèlú ti kí ọmọ wọn sí kàṣà tólóṣèlú nàìjíríà ti sọ àmì nàìjíríà di pé sọ àpé ńgbà tó gbàṣẹ ìmúbọ wáṣẹ wàá mi yìí o ìwọ tó jẹ káfíńtì lónìí o ẹ kìíní kan lónìí o sọ pé àwa la gbà ọ sísẹ àwa la fọn lẹ́tà tàbí gbà ọ sísẹ yẹsà lónìí yẹsà tọ́wárí bẹ́ẹ̀ ìrè àti gbogbo tí wọ́n bẹ́ ń kí àti ẹ ìwà tí ń bẹ lóde yìí ẹ mọ̀ sí já wọn ẹ jẹ́ kó yí wọn lọ́wọ́ ọlọ́pàá wọ́n sọ bẹ́ẹ̀ fún wọn àmì tẹ̀ ń wò ọlọ́pàá tẹ̀ ń àwọn olóṣèlú wa ti dìyàn kálukú mọ́nú tó mọ́ tiẹ̀ náà. wọ́n ti sán di mọ̀kọ́ sámọ̀ o. di mọ̀kọ́ sámọ̀ o. ìlú wa fà á tí bá fi ká wàhálà mọ́. nígbà tí kò nígbà tí àmì nàìjíríà tán ní problem ní ìsìn ṣé wàhálà sọlọ wa sọlọ. kí wọ́n lọ ọpẹ́ẹ̀tì one hour two hour three hour kọ́dẹ̀ lọ sọ̀sẹ́ fúlẹ̀ nílùú tó lọ́wọ́ tó jẹ́ yìí kọ́dẹ̀ lọ gbé èjò ah, ti lọ́wọ́ nú jàmá. ìgbà mi wá ní wàhálà la ní wàhálà yìí o ah. gbogbo léèdè táwọn ọ̀básẹ̀lú tí wọ́n débẹ̀ yẹn wípé torí pé wọ́n wọlé ẹni ọ wọlé ẹ mọ̀jẹ̀ kó rí ṣe. jama tẹ́ bá wá di Boko Haram dáadáa ẹ mà pé wọ́n fi ń gbógun tira wọn ni òṣèlú ní mẹ́mẹ́ níbo ni ìbá burúkú yẹn ń gbà wọlé ohun tí ẹ lò ìmọ̀ràn ń gbà wọlé ta ló ń kọ́ fún wọn. a dẹ̀ mọ̀ yìí pé alọ́lọ́hun mm. jama wàláyà alọ́lọ́hun. akíkà ṣẹgbáwò nímọ̀ àládà ṣùgbọ́n àwa ní tójú yẹn lọ tó tó mú jùlọ a sì ń lò ọlọ́run sì ń gbà ah. ní tàbísírí èsì anẹ́bì kan ń bẹ̀ ńlá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀yìn èèyàn wípé ẹ mà dákun èyí tẹ́ ẹ máa ti lọ torí àwa tí ń lọ́nà tí a nìkan làwa mọ̀ gẹ́gẹ́ bí ayé àsìbùkátà ti ká máa tún lọ́nà ayé mọ́ ìkọjá ayé nìyẹn àwọn abẹ́yìn tẹ́ máa ti ń lọ wípé ẹ dákun ààrẹ ọdún tí ń bọ̀ ìyẹn ààrẹ ọdún yìí sáàtì dìbò àbá ní tí dìbò tẹ́ bá gbàgbé ẹ̀dẹ̀ ní àti dìbò ẹ̀yìn ìbò ni wáyé o àwa sọ fọ́lọ́n kú wọ̀ lọ́n ẹni tá a nítọ̀ máa sí tàbí pé pẹ̀lú àtìmọ́ sebọ́ rẹ̀ yìí tó bá tó rúrù nàìjíríà lẹ́ẹ̀kan sí bọ́yá o lè lo sábàbí fún wa jáwá dúpẹ́ fún ọ̀nà tẹ̀síìrì tí ń bọ̀ ó tún wọlé padà ó ṣe àbí òṣè jà ó ṣe bẹ́ẹ̀ o ṣe mọ́tàn rẹ̀ ó ṣe àdẹ̀rí gbólóhùn yẹn wí níbi ti gọ́fúnà ààrí hmm. ah, ọlọ́run jẹ́ àrí nítorí pé yẹn ò kàn wá lọ títí ọ̀rọ̀ gọ́fúnà sí gọ́fúnà a ò rí ẹni tó bá dé gọ́fúnà tí bá ń ṣe dáadáa láàmà sọ̀rọ̀ rẹ̀ ààrí ààrí ẹnìkan pàtó taliwa kó gbogbo àníyàn lé lórí fún ẹ̀yin èèyàn pé lágbájá yìí o ààrí àwọn tá a rò pé wọ́n jọ ọlọ́run lọ́yọ wá tí wọ́n wọlé ọlọ́run yọ wá tí wọ́n ah. wọlé international akiramakumullah abasa bama ah. àwọn títa wọn ìta wọn sọ pé àà ah, àà tẹ́lẹ̀ bá di gọ́vùnà lọ́wọ́ àrù bí ìgbàdí bá rú kí lè yẹ fẹ́ kó dànù náà ẹ̀yìn ẹ̀sẹ̀ wa àwárù nígbà tí yàmbá ọlọ́wọ́n ń wù àbá ìgbé à ìbá ẹgbẹ́ ọ̀dà pé aláìmọ̀kan ni yín tẹ́ ẹ̀ mọ̀ la kí n jẹ́ kí n tiẹ̀ yóò débẹ̀ náà. ipò tí ọ̀la la gọ́fúnà wọn débẹ̀ alùsùnà sàbámọ̀ sẹ́mi láti máa pé ẹnìkan ẹnìkan tá a gbé lọ́ọ̀rì o tí ìbá ṣe bí ọ̀dà sọ́yà tiẹ̀ mẹ́nu débi ọ̀rọ̀ ṣùgbọ́n rárá àmọ́ àgbọ̀dọ̀ mọ́ sọ ọ́ tìtàbá wòran tí n tí ọ̀dá fi gorí wa múlákùgbà gbogbo àwọn èèyàn jẹ́ òní mo ní à pèsè yìí mákindé wọlé ẹ̀yìn èèyàn ẹ̀dí pẹ́pẹ́ lọ́hùn múládùá ló gbà àdúrà ló gbà gbàrádùá ló gbà kí lọ́mọ ti mẹ́lábẹ́ rẹ̀ والله يعلم عسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون àmọ́ bẹ́ẹ̀ bá dé gómìnà tó bá ń ṣe dáadáa ńgbà kálà ń bẹ ń bẹ ní ọdún tí akálà wà ń bẹ a wà ní wàásù ní máàdùn àrọ́bí wọ́n á sọ̀rọ̀ nípa kálà wọ́n á sọ fún kìí sí pé torí bọ́ jẹ́ kírísítẹ́nì mi sọ bẹ́ẹ̀ ntí ntọ́sẹ̀lẹ̀ la fi sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́dún yẹn pé ká ní mùsùlùmí àní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ á sọ̀rọ̀ lábẹ́ ìdúpọ́pọ́ lọ́hùn kò sí ẹnìkankan tó lè ṣe kan ṣe ìlọ́sọ̀báhùn kan nígbà bá tilẹ̀kùn lé wa tá lè gbóbi mọ́ kò sí aláyọ̀ lè sọ bẹ́ẹ̀. alhamdulillahi rabbil alamin. níjọ́ àti ń bẹ lọ́mọ tó. kọ́lọ̀ mọ́jì orí bẹ́ẹ̀ láíláí. amina. wọn ni wá sínú lé wa lọ́dún yìí. wọn ni wá sínú wá lé wa lọ́dún yìí. ẹran wọn ọha lọ́dún ní kò sí kankan bẹ́ẹ̀. àdéhùnmọ́ni ájì àdéhùnmọ́ni ájì tí wọ́n lọ́rin yàn. dirẹ́ mọ́ ọ̀tàn rẹ̀. àwọn àlọ́ máa kéwú ọmọ kéèmà ni wá ní sí o ṣùgbọ́n olówó alójú o àbámi ti kú o. nígbà bá ní nǹkan ń bẹ láyé la máa ń dásà yẹn pé ọmọ kí la wà ní sọmọ kí rẹ máa ń sìn o. ara bí ẹsẹ tẹlẹ náà ara bí. ọdún tá a wà bẹ́ẹ̀ yẹn ní ọ̀rọ̀ kan gbé mi délé adébúbú nígbà náà bẹ́ẹ̀ máa mú bọ́yẹ́ rántí yí àyẹ́ tọ́rọ yìí lẹ fi lẹ fi mobilẹ́tẹ̀ ń gùn tọ́ náà ẹ̀yìn lẹ fi gbé mi wá lé láti bẹ̀ ọkùnrin a bá àṣẹ àṣẹ àṣẹ wà lábá débẹ̀ ń yìí láyé mo wá débẹ̀ ń náà owó ńlá ni wọ́n fún wa ń jọ yẹn owó ńlá wọ́n fún èèyàn méjì ní méjì àbọ̀ pé ẹ méjèèjì wọn méjì àbọ̀ gbọ́nà lọ́hùn kéèyàn bá fún yàn ìwé nísìnyí ó ṣe déédéé bíi bóyá bíi ten ten thousand ní two fifty jọ́nà ìsìnrí ìní owó tí mo lè fi ra nǹkan tí n bá ń bọ̀ wálé jọ́nà láti mọ̀ lété owó ọkọ̀ jọ́nà bóyá sísí àbí tọ́rọ mi mama. bóyá ló jòó tí ń bẹ lọ́wọ́ tí owó tí wọ́kọ̀ wálé náà jòó tí ń bẹ lọ́wọ́ mi ṣùgbọ́n mi mú owó yẹn kó ń jọ́nà ọba tó dá mi mọ̀ ọmọ tí wọ́n fún mi mọ́ ọmọ ọ̀yọ́ ni Amídù ní jẹ́ wọ́n lè mẹ́rin kájọ ọmọ onímọ̀ bùn ọ mi ní gbárò owó yìí torí àṣàdúrà tán wọ́n gbà kù tiwa wọ́n náà máa dìbò síbẹ̀. wọ́n fẹ́ nìkan kan ní pásù ìdìbò kọ̀ọ̀kan. àwọn tẹ àwọn jù bẹ́ẹ̀ mo ní ah, àdúrà ni àwọn àfáà sọ pé àwa fẹ́ ṣe níbí. nítorí kó mi rà ni pé ká níbẹ̀ lọ dàrú ní ìsìn wọ́n bá wa kó wa ah. níbo wọ́n sọ pé àlọ́ máa sọ fọ́lọ̀ bí wọ́n lọ́hùn èyí tó dérú bí báyìí máa o níjọ́ náà mi tí ní kàkà o. ومن يتق الله يجعل له مخرجا ومن يتوكل على الله فهو حاسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا إيان لولوني إيان ما لولوني a ò sọ eléyìí láti fi yinra wa ṣùgbọ́n à ń sọ yí pé tíjọba kan bá ṣe dáadáa a sọ tó bá ṣe ń tí ò da a sọ àìsè ní tán lè sọ pé ó kú bẹ́ẹ̀ dọ́dọ̀ wa ná ńdọ́ta àti ìtúbá yọlọ́wọ́ sí bẹ́ẹ̀ alhamdulillah ńlá ìsọ̀rọ̀ débẹ̀ alájì wa kí lẹ́sọ̀lá òdí nǹkan lọ́mọ sànú ẹ̀ àmín asọ̀rọ̀ kan níjọ́ òní nípa ẹnìkan tá a rò pé gidi ni alájì wa ń sọ fún mi wípé àwọn ń sọ̀rọ̀ ló bá gbẹ́nu gbègbè ah, níwájú àwọn wípé òun gbọ́ ẹ̀sìn ìsìlámù yìí kọjá kẹ́nìkan tó máa láàyè o ah. ajakile ní àwọn sọ pé à ah, lágbájá lẹ́nu ẹ̀ àwọn táwọn ò tiẹ̀ yẹ táwọn ògbóǹdì tí yìí ẹnu àwọn ọ̀gbà. làkọ́dítà náà wárọ̀. ìwọ tọ́kàká ìwé ka mara wọn lọ bí ń ka àdísì alájẹ́ akínílé náà sọ pé olóhun àṣọ báyìí olóhun a fi bí hàn pé wò wo apá àwọn sẹ́gbẹ̀ apá rẹ̀ apá lọ òun a sì máa mú káàrí yìí Uh-huh. àti kúlíkúlí àtẹ̀pá ah, ah, ah, tó bá kàrà kó ń jẹ tí ò dáa ó ló ń pé wà láì tẹ́ sọ̀kalẹ̀ ẹ̀kọ́ yìí mi ní délì ẹ̀ tẹ́ sọ̀kalẹ̀ ẹ̀kọ́ mi ní délì ẹ̀ ó láwọn ní Hmm. kó ń wálé ẹ̀ òun ò ní délé ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ nọ́rọ̀ fún báwọn gbogbo èèyàn ni ó ṣe ẹ̀dà jẹ́ ni ó ṣe dára tó jẹ́ ọba ìgbọ́lá máa mọ̀ yẹpẹrẹ wa a ń sọ wípé ọ̀tẹ̀ yìí ni kálukú máa dàmà ẹ̀yin ẹ̀rú ọlọ́yìn ẹ pè ọlọ́run bẹ́ẹ̀ ṣe máa ń pè yóò sì dáhùn gbogbo àti ń bẹ lábẹ́ kí nàìjíríà máa dàrú báyìí kọ́lọ̀ máa ní kú wọn kò lẹ̀. àmínà àmín àmín àmín. ìlú tó kú fọ́lá ọlọ́run tó báyìí. wọ́n lè sọ kálukú dó lọ sí ọlọ́run ìkápá gbogbo wọn ń bẹ lọ́ọ̀rẹ́ ọmọ nàìjíríà tí ma fún nírò wípé wọ́n fún ní físà ní ìlú kan tí ó yẹ kí kọmọ nàìjíríà tó wá bí ní kankan ṣe ń bẹ̀ kọ́ sọ fún ẹ pé ẹ wá ń bí ni ibo ni màá ibo ni sùn lọ́dọ̀ yín bẹ̀ yẹ tẹ́ máa fún yàn físà abẹ ní ìsìn yọmọ wa dùnú àwọn èèyàn tẹ́ máa gbé bùkátà wá pé bàbá ìbánisàdúrà sí ẹ̀yìn pásípọ́ọ̀tù kan fún àǹfíìsà àti mánífù mi wọ́n á dá akọ bẹ̀ yóò àbọ́sí inú bí ah, ọlọ́mọ ṣàánú wa o. níbi jẹ́ pé nítòní ibi ni wọ́n sàtìkò wá ibi ni wọ́n sàtìkò wá tó máa tàbí ẹgbẹ́ owó tó máa mú kò nàìjíríà owó ni ó dà lù wọn lọ́rùn ìbẹ̀lẹ̀ yìí wá tún ní a máa bá yín tẹ́ẹ̀rí bí lọ́ọ̀bẹ̀ ó léwu bá wọn. ọgbẹnu tán o. jàmá ìmọ̀ pé ó nà kápẹ́ ọlọ́run ààwẹ̀ tá a wà nú ẹ̀ lọ́lọ́run èèyàn jù ẹ̀. amínà. sàn àwọn náà kú máa sọ yìí. wà wa. ó rẹ̀. ògiri kí wọ́n má tètè parada kàdùkọ́lọ́ ìmọ̀ lọ dàtọwọ́ rẹ̀ lẹ̀ lẹ́rọ̀ ọlọ́run tó ní wọ́n gbà wá lọ́wọ́ wọn. àmọ́ bẹ́yìn náà bá wá débẹ̀ ẹ má gbàgbé àdéhùn wo torí gbogbo àtàǹbẹ̀lẹ̀ náà ní kálukú náà ń ṣèjọba láàyè rẹ̀ ní ṣe bùṣe rí o kàrúrà ní ìṣèjọba àkànbújọba tí ń bẹ lórí àga ó dàn bú ó dàn sọ̀rọ̀ tí wọn kálukú náà bẹ̀rẹ̀ lórí inú ilé lọ. sọgbọ. Hmm. inú ilé kálukú wa bó níjọba rẹ̀. wà sí ya. Hmm, lọ́dọ̀ àyà lọ́dọ̀ ọmọ àfa sọmọ kí ọmọ kí ó sáfà ọ̀rẹ́ sọ̀rẹ́ bó là ń ṣèjọba bẹ̀. ẹ̀yà kìí sára o. náà ọlọ́run ní iná sọ́tù nahal wípé wọ́n sọ wípé ọkọ̀ọ̀lẹ́lẹ́dínà aṣírọ̀kú lọ́ṣà allahumma abadina min dúnihì min ṣe gbọ́lọ̀wọ̀ bá wa fẹ́ káàmà sẹ́bọ̀ àwọn alẹ́ sí mí lẹ́yìn ọlọ́run mi ń ṣe in kó dàbí nǹkan kéréje sí lọ só ṣe é sìn lẹ́yìn ọlọ́run ẹ máa gbọ́ ẹ máa gbọ́rọ̀. nahnu wala aba'una. àwọn àtàn bàbá wọn. wala harramna min dunihi min shay'in. sáwọn àlèrọ náà sọ nǹkan kan ní ìdè wọ̀ bódà kó kéré bí ọmọ náà gún lẹ́yìn ọlọ́run. kadhalika fa'ala alladhina min qablihim. ọlọ́run àti àṣà ṣáájú wọn bí wọ́n ṣe ṣe nìyẹn wàhálà aláàrùsùlẹ̀ ìlàlbàdà ọlọ́run ní kò mọ̀ kan òjíṣẹ́ iwájú kò mọ̀ jíṣẹ́ lọ ẹ̀yin òjíṣẹ́ ẹmọ jẹ́ tí mọ̀ ní ẹmọ dámi dáwọn ẹfi mú sí wọn ẹbí ẹbẹ̀mí àti wọn sílẹ̀ ebi náà láti náà ní ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ yìí ẹnu káwa pariwo náà ni ẹnu ká pariwo náà ni kẹ̀ntì ọgbọ̀ ọgbọ́ fúri ara ẹ̀ ẹni tí ó sì lágídí kọ́ lágídí fúri ara ẹ̀ náà nígbà ọlọ́run bá dé ilé ẹ̀jọ́ sí ju wa ó kúkú ń dé náà èyí tí ń kàn wọ́n yìí wọn ò wọ́n lè kà wọ́n láíláì kọ̀kan dání kọ̀kan dání tí ọ̀dá olókọ méjì ni àwọn ọlọ́yẹ̀ká máa gbójó sí ń gbé wọn yìí ìbánà ní mílíọ̀nù lọ́wọ́ abákan ní mílíọ̀nù lọ́wọ́ tí ó gbara wọn lẹ̀ ẹ̀ka dáàrọ̀ yìí wọ́n ní ìgbà tí wọ́n gbé ńlẹ̀ five million ló ń san nígbà yìí ń kọ́ ọ̀ ní five million ló gbé ọ. wọ́n mà fóònù náà wọ́n fi gbé ọ. àbí ọ̀gùn hmm. ń bẹ lọ́wọ́ ẹ̀ ni. sówó rẹ nìkan lè tí ó ti ń dàn san ibi tó sọ sí nìyẹn ẹ̀ bá ti ná lọ́nà tó dáa wọn àti máa gbé yín ẹ̀jẹ̀ máa ẹ̀yọ̀n tí máa ṣe táyà ti jẹ́ fọ́gánáìsà ah, ó wá lómi lára èèyàn tó ṣe ní ọjáde ah. yọ́ ma lọ bí iṣẹ́ rẹ̀ wọ́n ṣe bí mínísà ni àsánmáwù ni ní ẹ̀bá gbé àsánmáwù ni ìgbà wọn gbé débi tí wọ́n gbé lọ àwọn àrògbé bó ṣe tóhun èèyàn ńlá ni ah. kẹ́lọ́ ṣe tíì fún ló bá jẹun bébí ṣe máa múlé rẹ̀ kọ́ dí ẹyin sí ní máa gbé bọ́ọ̀lù lé lọ pé kó pè àwọn èèyàn rẹ̀ pé wọ́n ti gbé ọ o wọ́n ní èèyàn mi ẹ bá ń kí ẹ bá ń dúpọ́ lọ́wọ́ wọn o ìtì ìdíjẹ́ lé mọ̀ ń jẹ́ ń bí ẹ bá ń dúpọ́ lọ́wọ́ wọn o wọ́n ní àsọ́nà sì lélẹ́ yìí. àsọ́nà sì ní á bí àsọ́nà sì ní á sì bí. Allahu Akbar àsìgbé ó fọ́n sára ó fi mẹ́rin gbogbo àwọn tí a ń gbé yẹn ará àtàkì wọn ará alé wọn ní ń gbé wọn bẹ́ẹ̀ni a ní a ń sọ fún wọn pé ó ti jáde ọ̀nà bí àlọ́fẹ́ gbà ó ti ń bọ̀ owó àlọ́wọ́ ẹ̀ ti gbà á iye báyìí ti wá olórí gbogbo ọ̀nà bára bára wọ́n ni. ẹ̀ẹ̀sì lè dákó ẹ̀yìnkan ò lè dáṣẹ́ ẹbú ṣe àkàn ní ara ìlọ́tẹ̀ ìbírówó ìkó ẹkó tán ẹkọjú wọn sórùn alẹ́ La ilaha illallah àmì ń bẹ tẹ máa mọ̀ pé ó lè fẹ́ ṣe wọ́n ìwọ̀n lọ́pàá dànù Allahu Akbar tẹ máa bá wọn ṣiṣẹ́ bí tí ẹ̀yẹ òṣìṣẹ́ Ọlọ́run yẹ sí ni ó àmín ọ̀sàmí ìkìlà ní ẹ́ jóni márùn ní ẹ́ pẹ́ẹ́dọ̀gbọ̀n pé bí tí wọ́n ní ọ̀nà bí àjàalẹ̀ níbi tẹ́ ń ṣiṣẹ́ ń bẹ̀ ah. wọ́n dẹ̀ wá ń fún yín ní dépò kẹ́ gba èlé olówó sẹ́nìsìn 3000 wọ́n láwọn máa fún yín ní 20 20000 lójúmọ́ àmọ́ ẹ̀ ní lọ́ọ̀lẹ́ o àwọn ọ̀fẹ́ kí sẹ́yìn ó kó sọ́ọ̀fẹ́ so ẹ bá ẹ̀dẹ̀ má gbé fóònù ẹ má gbé fóònù o oṣù kan lè máa fi ṣe gbogbo ẹ̀ iṣẹ́ tó gún òṣìṣẹ́ ó ṣe wọ́n á ọgọ́ta òṣìṣẹ́ sí wọ́n àgbẹ́wò lọ́lẹ̀ wọ́n sèrè síbẹ̀ nǹkan ẹ sọ́ra fún sẹ́gbẹ́ yẹn torí wọ́n lè wò wípé jábá parí sẹ́ nǹkan gbogbo owó tí ẹ gbà náà lẹ owó ẹ̀mí lẹ gbà wọn àná àwọn ojúwe fún àti wọn àwọn tí ilé mọ̀ bí ẹ lọ́pọ́n dànù tó pé tó bá ti àwọn ẹ lè ronú pé ilẹ̀ tá a gbẹ́ lọ́ọ̀lẹ̀ yìí á kí ni bẹ́ẹ̀ máa fi ṣe torówó tí wọ́n bẹ́ẹ̀ máa kọ́ síbẹ̀ kọ́ ìpẹ́yìn lẹ́yà àmú FCC wà bẹ́ẹ̀. owó tí ọmọ lóyún sí i torí bàbá Buhari kọ́ bá ní ràn lọ́wọ́ àmìnà nínú nítorí ṣe nìyẹn owó òṣè kó sọ́dọ̀ ìjọba má wọ́n kó owó ìjọba wọ́n à ní ìjọba náà lóko tó máa sọ owó ẹ máa wo ẹ máa wo wa ìwà ọ̀daràn kéèyàn jí nkéèyàn kó tó pé wọ́n náà tó máa sọ nǹkan ẹ̀kọ́ sọ́nu o abẹ́ni ojúwò ìjọba tó kọ́ lọ báńkì ta ní sọ báńkì ìjọba náà buhari bíbẹ̀ yẹ ọ̀sọ̀ ló ti rówó ṣàlàyé gbogbo tó ń gbà lóṣù oníyẹ ṣe bí n tó gbé àwọn kan lè láìpẹ́ nù tó gbìyànjú gbáyìn <laughs> ilé ń gbá ilé láwo hmm. ó sì lẹ́fẹ̀ẹ́ wọṣẹ́ million owó owó nàìjíríà millions owó abẹ́yẹ amẹ́ríkà millions orí ẹ̀dẹ̀ ń gbà lọ́dún kápá ẹ̀ náà kankan bẹ̀ ẹ̀já bẹ̀ hmm. jẹun. ẹ jẹun ẹ jẹun rárá. ní bólẹ̀ ti rí ní kùn sí ń yìí. ebi ń dára sí ni ó tún nìyẹn pé ẹ wá sọ bí ẹ ti rí lọ́ba di wò mí wò Buhari kọlọmba ni ọ̀nà lọ́wọ́. amiina. Ah, ẹsàmí dáadáa àmìnà ọ̀sá sí lára àwọn tó hàn lè mà lọ́dọ̀dọ̀ ń bẹ́ẹ̀ nù lórí dúdú wípé ìwọ ní kàkàrìrì kan kẹ́nìkan kò ń fẹ́ gé kí ayé ọ̀dà kébi máa pààyàn pààyàn pààyàn pààyàn yìí ọdún mélòó kan lè yóò gbìlá yọ̀ nǹkan náà. jẹ́ tó yẹ jẹ́kún bẹ́ẹ̀ jẹ́ jẹ́kún bẹ́ẹ̀. ọdún mélòó yóò gbìlá yọ̀ nǹkan. bí dúdú ṣe ń rori nìyẹn. rúbọ̀ borí pé kọ́mọ tó ń bisa yẹ ó ṣe dáadáa. àwọn tí wọ́n ṣáájú wa lọ òru la fi kan wàhálà yìí. àwọn tí wọ́n ṣáájú wa lọ wọn ò bá wa rò la fi rí wàhálà yìí. nínú àti máa pèrò rédíò atẹ́gùn àwọn fẹ́sẹ̀ mi lọ́pọ̀lọ́ ń gbà mí wọ́n lè gé mọ́ lẹ́nu o àmọ́ yóò ti ẹ̀kọ́kọ́ rí bí ṣe sá ìgbẹ́ ẹ̀ máa pariwo àwọn kan tí wọ́n ṣáájú lọ pé ìyẹn kò sí tí wọ́n ṣe ìyẹn yìí nípa apá ajẹ́ran ni àní àbàtì ajẹ́ wọ́n bá gbé mọ́ lẹ́nu tọ́lọ́lọ́ wọn ní àfàbùkù kan ọlọ́wọ́n ni wọ́n ní àyàlò ìbáṣepá àti à ń lọ wọ́n sẹ́nà dáadáa lẹ̀ fún wa àwa kan wàhálà báyìí sáwà nìkan là ń bẹ láfíríkà ni sọ́lọ̀ ọ̀kẹ́ wa tó ni àmọ́ pàǹpẹ́ tá a wà nú ẹ̀ yìí ìhunkúhun tí ń hun ń jọ yẹn nìyẹn àmọ́ lójú àwọn èèyàn tí ń bẹ láyé ń jọ náà èèyàn rí ni wọ́n kọ̀dẹ̀ sájọ̀ tí ká fi jọ náà bí a ìbá ṣe bí àwọn àlú tí wọ́n yípo wa gan tí wọn ò tiẹ̀ fẹ́ tó wa ṣe bí ah, wọn ò gbúrú ayé tàn gbé yìí kò sí wùrà akáyẹ fọ́pọ̀lọpọ̀ ọba àdìgbọ́lá kó sàlékún àánú ẹ̀fà wà ẹ jẹ́ ká lọ sí ẹjá súnsàlẹ̀ faradallahu alayhim shubuhatahum bi qawlihi mú tẹ̀ ẹ̀tì sún ẹ̀tì sọ́bẹ̀ yẹn mo fẹ́ ká lọ bí fíkíulẹ̀ àyàtì awulẹ̀ àkàm fíkíulẹ̀ àyàtì awulẹ̀ àkàm dálàtìlẹ̀ àyàtì alàmà yẹlì awalan إن اعتذار الكافرين عن كفرهم بما يشبه قول الجبرية لو شاء الله منا ألا نشرك لم نشرك اعتذار مرفود لم يقبل الله تعالى لأنه سبحانه أعطاهم عقولا كاملة وأفهاما وافية وأقدارهم على الخير والشر وزال الموانع بالكلية عنهم فإن شاءوا عملوا لخيرات وإن شاءوا عملوا لمعاصي والمنكرات àwọn àfà wọ́n gbọ́n ọ̀rọ̀ ọlọ́run wọ́n gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ kò lè yé wa dáadáa wọ́n ní àròyé bú tí àwọn káfìrí ń ṣe tí wọ́n fi gbé kọ́lẹ́ fi gbé káfìrí kúfùrù wọn lẹ́sẹ̀ bí gbóló àwọn tá a dákọ lẹ́ẹ̀kan àwọn ẹni mẹ́ẹ̀ pé wọn ìgbé tọ́lọ́wọ́n bá àlékè ọlá tí ọba fẹ́ fáwọn ni sáwọn ọ̀sẹ̀ bọ̀ tí wọ́n ń sọ àrùjárí kan tí ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ yẹn wọ́n lọ́lọ́wọ́n gbá o ọlọ́wọ́n gbá àrùjárí yẹn tó gbọ́lọ́wọ́n bá àlékè ọlá fún ọ <laughs> kí láǹfà ní làákà ìfẹ́ lọ́n fún wa wa àmọ̀ wá àfìyà ó sì fún a ní níta fi ń gbọ́rọ̀ yé tó pé lẹ́yìn náà ọwọ́ ajẹ́kẹ́ni kọ̀ọ̀kan wa kápá ó fún a ní kápá tá a lè fi ṣe dáadáa ó sì fún a ní kápá tá a lè fi sẹ́yìn fún láburú pé dáadáa ni a lè ṣe ìkànnà wa wo. ló wá wọ́ kálukú lé wá gbọ́rọ̀ lọ́n báyìí síbi ẹbẹ́ fẹ́ wà ní ilẹ̀ wa ń bọ̀ yìí nìsín ṣé bí ẹ ti wá òun láti lè yín ṣọ́ọ̀bù yín kódà kó jẹ́ pé ẹni ṣọ́ọ̀bù rẹ̀ òjìnà pé agbẹnibí náà ni ṣọ́ọ̀bù rẹ̀ wà ẹni tí lè rò òjìnà agbẹnibí náà nílé rẹ̀ ṣé lẹ́nu ilé rẹ̀ ń ìṣòfèsò ìṣòwò àpàdé rẹ̀. gba pé ibi tí gbé fẹ́ wá ó súnmọ́ bí wá sí wá ní òfin wá sí èṣù tí ó pàdé ẹ̀ èṣù gẹ́gẹ́ ní ọmọ kó alẹ́sẹ̀ tẹ́ mọ́ lọ yìí tẹ́ bá nìkan ní ìsìn tẹ́ bá bá ń sọ́ọ̀bù tí ọ̀wà àbẹ́ bá ń lé tí ọ̀wà ọ̀lọ́ tafsiri ni olóṣù náà ní jàre kẹwàá bí pé ọwọ́ ló ti lé ọmú ni àbẹ́sẹ̀ ń wọ̀ bọ́ náà tọ̀ lọ ibi ńlá wáyì nígbàtà fẹ́ wá ọlọ́nfà ní kàpá tààlẹ̀ fi ṣe dáadáa tààlẹ̀ fi jìnà tàbúrú ẹ̀ndẹ̀ sàbúrú náà ọ máa máa sí ni òun náà máa fi ò dáa gbogbo àwọn tí ó sì lè jẹ́ ń tó lè kọjú wa ọlọ́run ti bá ni mú kúrò lọ́nà ṣe bí lají láàárọ̀ ìyájí dáadáa sáyé kò forí fọ́ wa àwa gangan kò fẹ́ dọ̀dún ìyàwó wa kò sí ọmọ wa ṣe wàhálà fún wa ṣe bọ́ màmá ni ó mú pọ̀ lọ́nà fún wa a dẹ̀ wá ń lo àǹfààní yẹn a dẹ̀ fi wá tó bẹ́ẹ̀ kò sẹ́jọ́ o bí ẹ bá fẹ́ wọ́n lè ṣe dáadáa o tó bá fẹ́ wọ́n lè ṣàbúrò o lábà ìmbọ̀ ọlọ́ba nǹkan orin nìsí orin tí mo ní kẹ́ ẹ̀kọ́ mẹ́rin ọba nǹkan nìsí àwọn afọ àwọn bọ́ síbẹ̀ wọ́n ní bọ́yẹ̀ kì í fi kanákídá à ń kọ́ di sa alitawu. wọ́yẹ̀ kì í di usiri màrúdúdú làdákúlé fitrọ́tí. mínàlẹ̀ òzìrì mẹ́rin dúdú làdákúlé nàdírọ̀tí. kúrò fitrọ́tí. mínàlẹ̀ òzìrì mẹ́rin dúdú làdákúlé fitrọ́tí. wẹ̀kíkà nákídá anna máa kọ́lísà àlìtáwù. wẹ̀kíkà nákídá أنما قد سألتهم من الأسر مردود لدى كل فترة من الأسر مردود لدى كل فترة من الأسر مردود لدى كل فترة أفعني تتو yẹ̀kìfíkà nákídán ó ti tó láti dẹjọ́ rẹ nù. ànàmá kọ̀dísà àlìtàwù. gbogbo ń tọ́ ń sọ yìí kádàrá ọlọ́run ni kádàrá ọlọ́run ni ó ṣe dáadáa kádàrá ọlọ́run ìjọ tó bá ìjọ tí ìjọ tí wọ́n bá ní kò ṣe dáadáa ní rántí kádàrá ọlọ́run hmm. yóò sì gbàgbé kádàrá ọlọ́run níjọ wọn bá ṣàbòsí sí hmm kó yíba pé sówó òun ló jí máa lọ kádàrá ọlọ́run ni wọ́n yẹ kì í fi kànákítá anamá kọ́dí sa'alita wù. ó yẹ kí fi kànà kìdán anamá kọ́dí sa'alita wù. nínà lè ó sì rí màrídúdún ládàkù lè fètòrọ́tì. nínà lè ó sì rí màrídúdún ládàkù lè fètòrọ́tì. nínà ó sì rí màrídúdún ládàkù lè fètòrọ́tì gbogbo àròyé tó fẹ́ máa mú wáyẹ màrìdúdù ní màrìdúdù wọ́n ti dàlú ọ̀ láyà làdákùlì fìtìrọ́tì gbogbo ẹni gbogbo gbogbo gbogbo fìtìrọ̀ láyé gbogbo tọ́lọ ń dámọ́ ọmọ nìyàn lára àdámọ́ ọmọ nìyàn ó takorú àròyé kú yẹn lọ́dọ̀ Yorùbá lọ́dọ̀ haúsá lọ́dọ̀ ibo lọ́dọ̀ funfun lọ́dọ̀ pupa gbogbo fitrọ̀ tọ́lọ̀ ń dá sókè pẹ̀ ìlọ́mọnìyàn lọ́tàkó. nínú ìlú òfìrí mẹ́rí dúdú ládàkó lè fètè àti nínú ìlú òfìrí mẹ́rí dúdú ládàkó lè fètè àti. àfààní ṣe bí fàáńtàtù ìbú tọ ìní ìnájẹ̀mí àhún fàáńtàtù ìbú tọ ìní ìnájẹ̀mí àhún fàáńtàtù ìbú tọ ìní ìnájẹ̀mí àhún síbẹ̀ ilẹ̀ gbé lọ. fàáńtà tó hìbù tọ́ ìrìnà ẹ̀mí àwọn. ẹ má jọ dà bá gbé kìíní fọmọ tí bẹ lẹ́yìn yẹ. فأنت تحب الطاعنين جميعهم عليك وترميهم بكل مذمة عليك وترميهم بكل مذمة فأنت تحب ṣebí wọn náà gbogbo tọ́ ìmìnà gbogbo ẹni tí bá ń búwọ tù ìbù lọ́mọ́ dú padà fa'anta tù ìbù tọ́ ìní ìnà jẹ́mí àwọn ìbùwẹ́ ń bá bú ọlọ́mọ́ bú padà ègbéyàn lérí kádàrá kẹ́ni ó pò mọ́ ara rẹ̀ wọ́n kẹ́ wọ́n kẹ́ ojú rẹ̀ kò pé à ah, ẹ̀yin kọ́ kádàrá ọlọ́ni fa'anta tuhibu tọ́ ilé ìrìnàjẹ́mì àwọn tẹ̀mí àwọn ní eh. gbogbo ẹni bá pọ̀ lò ó púpadà èèwò pé à ilé ìkòtò yẹ kádà lóhùn ó púpadà kó làbúgbò èrè bú ọ bú tí ẹ aléèkà wà tẹ̀rù mi hẹ́mẹ̀kọ́ lè màdámátì عليك وترميهم بكل مذمة وترميهم بكل مذمة tí a máa bú ọ léèbù kan كوما يبي. bù padà tó jẹ́ kí wọ́n mọ̀ yí pé òun ah, ah, ah, làákà ìní ọ̀ ọmọ lọ mẹ́sì wá lè olóhun lẹ́nìkan ó bù pé ọjọ́ ni èkú ayẹ wọ́n bu abẹ́yẹ níbì kan èyàn wá lé òun ọ̀dáhùn ọjọ́ pípẹ́ ní ẹ̀ ìwọ náà mọ̀ ní àfá ìwọ náà mọ̀ ní wọ́tẹ̀ni hálù wọ́tẹ̀ni hálù mọ́ wà láàkàmì kùlì fìrìkọtì wọ́tẹ̀ni hálù máa wà láàkà máa wà láàkà wọ́tẹ̀ni hálù máa wà láàkà kúlù ma wà dátí wàtání hálùmá wà látà kúlù ma wà dátí wàtúkù gídù ma na wà kàmí kúlù fíríkọtì na wà kàmí kúlù fíríkọtì gídù ma na wà kàmí kúlù fíríkọtì. Ṣé máa ẹni bá ń pọ̀ ọ́sọ̀ rẹ̀ wọ́n tẹni anlu kò lámà wà dátì tàbí sọ́fúnwà mà wà dátì síbẹ̀ ń bá ti lè mú ọlọ́rẹ̀ lọ́la ìfẹ́ rẹ̀ bọ́rùn òkú èsè ìyàrí tó bá wọn. wọ̀tẹ́ni alùmọ́ wà láàkà kò lámà wà dátì. ìfẹ́ mú ọlọ́rẹ̀ lọ́la ìwà wọn bọ́rùn ó la fẹ́ wọn bọ́rùn ọ̀dá tó bẹ́yẹ èé sẹni tí a máa ń sin tí ọ̀dá sí tí a máa ń sin tó padà irú wọn kọ́ ń kí ẹ. wàtúbù gídù máa ń na wá kàmí kò lè fi rẹ́kọ́ tí wàtúbù gídù máa ń na wá kàmí kò lè fi rẹ́kọ́ tí. síbí wọ́n ni ọmọ bínú sí gbogbo ẹmbá ẹmbá ti bá ọ̀sọ̀ta ẹni ọjẹ́ máa ná wáàkà ẹmbá ti lè mú ọlọ́ta báyìí kódà ibi tó ṣe dé gbogbo ẹni tẹ́ni yẹn tún bá sọ̀ta ó tún fẹ́ kán máa bọ́ gbógun tì í kọ̀tọ́ àwọn òṣùpọ̀tò bí ń bá wọ́n jà nìkan ìyàwó rẹ̀ ò ní jẹ́ ó kí mọ́ tí ìyàwó rẹ̀ bá ń kí yóò dìjà ọmọ rẹ̀ ò ní fẹ́ kó kí mọ́ tọ́bá ìlọ kí yóò dìjà orí ọ̀rọ̀ gbélé ní kádàrà ń bẹ̀ wọn ipe kìíní owó rẹ̀ tí wọ́n jẹ mọ́lẹ̀ yẹn kádàrà ọlọ́ni kẹ́kẹ́ sọ pé ọmọ yẹ ká bẹ̀rẹ̀ pé ẹ má bẹ̀rẹ̀ kádàrà ọlọ́ni báńkì sí sí atm rẹ̀ ọlọ báńkì o kádàrá ni. وحالهم وحالهم في كل قول وفعلة كحالك كحالك يا هذا كحالك يا هذا بأنجاه حجتي ذلك يا هذا بأردى الحجة وحالهم وحالهم ìṣesí àwọn èèyàn. fi kulli qawli wa fi'lati. ìṣesí àwọn èèyàn níbi iṣẹ́ ṣíṣe ìṣesí àwọn èèyàn níbi ọ̀rọ̀ sísọ ebi bíi kàhálíkà. kàhálíkà yá الرجال حجتي wọn yàtọ̀ fún ṣèṣì tiẹ̀ náà irú tí a ń sọ ìwọ náà ń sọ irú tí a ń ṣe ìwọ náà ń ṣe wọn ò ṣe kásíọ́ kó o sòdì kejì ẹ̀ sí wọn tẹ́ máa ṣe dáadáa sí ọ dáadáa ló ń ṣe sí wọn máa ṣe ń tí ọ̀dà sí ọ ń tí ọ̀dà ló ń ṣe padà ó ní kádàrá ń gbà yẹn èyí tá a sọ yìí èyí ni àròjàre tó fẹsẹ̀ múlẹ̀ oògùn tẹ́lẹ̀ nìkan ní ìsìn kẹjọ sàdé lórí orí pé ẹwà 10,000 kọwa parí tẹ́tàn kò pé ńgbà mo gbéṣẹ́ fún yìí owó tí mo ní lọ́njọ́ yẹn hundred thousand ni àmọ́ lé ní lábẹ́ ìpẹ́fọ́ lọ́hùn ó ti wọ́wọ́ million fún lè léyìí ìlú làdé òǹkà sí ní ten thousand gba fifty thousand máa mú lọ kó sẹ́rẹ̀ nìyẹn. ọ sébàwọn. ọ sébàwọn. Ah, ah. àbí kára lọ́nkọ́jú orówó. kásìí wọn náà lọ́bá sanwó dín fún ẹni tó gbéṣẹ́ fún nípa péjọ tó gbéṣẹ́ fún oní 100,000 lọ́wọ́ amúgbàtọ́ tí ó ṣiṣẹ́ tọ́tọ́ sanwó nǹkan ṣe fẹ́sífẹ́sí kò sí owó òtú bí 10,000 lọ́mọ́kọ́ wá rojọ́ fún pé wo arákùnrin má bínú sórí nǹkan tá à ń gbéṣẹ́ fúnra wa ẹgbẹ̀rún ọ̀nà ọgọ́rùn-ún ní bẹ lọ́wọ́ àmọ́ lónìí ó fẹ́sífẹ́sí gba 5,000 yìí sóhun ọgbà lọ́rẹ̀ ẹ̀ yàtọ̀ síra yín ntẹjọ́ ń bára yín lò ìjẹjọ́ bí bára yín lò lẹ́yìn bẹ́ẹ̀ fi bára yín lò yìí tó wá rí bẹ́ẹ̀ ò wá ní gbọ́n lábala abẹ yẹ kọ́ mọ̀ ń yanjú kọ́ wá dábala tọ́ náà kọ́ mọ wá sí ti ọ̀dà kọ́ pé kádàrá náà lójú ó sí. àfà tó gbélé àsílé tọ́lẹ́lẹ́ à ń lé ó sì ní owó tí ẹ lè bìyẹ̀ sínú àti sáà rí. Ah nírọ̀rùn àmọ́ bùkátà kan tí fàárẹ ò tí ká tọ́lọ̀ dágbálé ló gbé ọ lérí ikọ̀ mọ́fowó tí wọ́n è sínú lé tí wọ́n è ṣe sàárì ilẹ̀ nílé ẹ̀dẹ́ àwọn abẹ́rẹ̀ pé sáà ní ṣe ìsínú ní ọ̀nà kádàrá ọlọ́run ní ọlọ́run rí òun o ọlọ́run rí ọsọ́ ọ̀dájọ́ ibi ẹ̀yà ń kọ́ kí ní tẹ́ ra lẹ̀ káwẹ̀ tó dé wá rówó náwẹ̀ tọ́lọ tẹ́lọ bálánsì ńkọ́ ìwọ̀n òsè gbé ọ̀rọ̀ lérí pé bọ́lá mákàrà à ń tọ́ fẹ́ ṣe mọ́ láyé wàá ṣe kí lè kọ́kọ́ jẹ ìgbóná bákan káwọn yẹn wọ́n sàdúwà ibọ́ ọ̀sẹ̀ yẹ̀kọ́ gbọ́dẹ̀ bíi pé kọ́mọ̀ yìí pé bọ́bá rewójẹ rewójẹ náà tó rejọ rejọ táàbá kọ́ mọ́ ẹni ẹlẹ́ni ó gún ẹ̀gẹ́ náwó náà síkàdàrà ah, ò sí ń dèyàn ẹ̀rẹ́ nìkan tó ṣe nǹkan láyé rí lákọ́gbọ́n rẹ̀ lójú orí ṣe tọ́lọ̀ ọ̀kadà rẹ̀ mọ́ kéèyàn tẹ́lẹ̀ owó jọ tẹ́lẹ̀ ẹjọ́ tẹ́lẹ̀ ẹjọ́ ọwọ́ arí bùkátà sí kò ní ìdí kan máa gún kí ọrùn sáwa bí a ti bá ti pé kéèyàn fi làákà ìkọ́wà láyé táwa ní ìsìn kíyàn yá à ah, kíyàn máa rúgbò ìdálẹ́ ìdúgbò ìdálẹ́ báhùn ìyá àsìnkà iláyé náà ni o ọkọ̀ lódélẹ̀ yìí ọkọ̀ lódélẹ̀ yìí o ọlọ́run lọkọ̀ yìí o ẹ bá gbà fáwọn ará bí yẹn gbogbo wọn gbà lọ́rẹ̀ tán èrè owó kìíní kan owó gbá bẹ́ẹ̀ láti mú olówó ata ó kò owó yọ bákò owó yọ tán ó fò owó owó owó wọn á ní béèrè owó lọ́rẹ̀ wọ́kọ̀ fẹ́ bèrè sí ọkọ̀ fẹ́ bọba aláyé àbámọ́ ẹ̀ ń bá lóbìnrin ọba ní jẹ́ anukunmọ́láwò ọmọ ẹ̀ntẹ̀ sídì ní ìsìn ẹ̀mí ẹ̀ntẹ̀ tó ó ti bọ̀kẹ̀ ọ̀nà tó lọ dé bá ń lé ìsìn bẹ́lẹ̀ àbá ń bẹ ń tẹ̀wù sírì òun ti ń wa agbó ń sìn ah. nígbà tí ó tu dàálẹ̀ tẹ́ máa lọ yáyáyá lẹ́kọ́ ah. lé bá nǹkan lé ńlẹ́lẹ̀ èyí wọ́n pọ̀ ń tẹ̀wù sírì ọ̀dà ní sọ́ọ̀bù padà ní. àlẹ́ sì wọ́n lọ́rùn kà ìwọ́n lọ́kọ̀ kọ́ <laughs> wọ́n lọ́pọ̀ lẹ̀ ná. ọ̀pọ̀ sàrìyàn ọ̀bọ ó ní ọlọ́ta ó bá lẹ́ jẹ̀yẹ wà jáde wà bá jáde sínú ẹ̀ẹ́ o lẹ́n tí ó bọ̀ sí lé ẹ̀ẹ́ ó dẹ̀ gbàsọ́bù lọ ẹ́ kò lé wà dẹ̀ fi oúnjẹ jáde sínú tí ma gí ti já kò sí pé bóyá kí wọ́n fóúnjẹ jáde sínú níyàn ọláwẹ̀ ọláwẹ̀ rẹ̀ kẹ́kọ̀ọ́ sáwẹ̀ rẹ̀ ẹnu pé yọ ọkàn já ni ilé fẹ̀lẹ́ má dà akérèmọ́kúnlá iyọ̀ iyọ̀ tèbó se lè mọ́ dà iyọ̀ tí ọlọ́run bá lè kẹ́lẹ́ máa fi sóúnjẹ ní òsì la ilaha ah, ah, ó ti máa wà ń bẹ̀ kí máa jẹun tí ẹlẹ́ àṣẹ àrí yín pẹ́ bàbá ẹnu àwọn tá a ti ń jẹ ọlọ́mọdé àjẹmí ni amínà bá ní sàmí bá ní sàmí amínà pẹ̀lú ògbọ́n níwòye ẹ̀mí ìwọ náà máa tẹ̀ jẹ́ àmínà ìkẹ́kùn ní sàláfíà yìí tí bá ṣe pé kọ́lọ̀mọ́ yàrá padà sí ibú àbátọ́kọ́ lé àyí pé jẹun ajáde wò kó wá gbèsè yàrá wọn olólè mọ̀ yàtọ̀ sọ́gbọ́sọ́ ìyẹn ajáde ò tí mọ̀ ń bẹ̀rù nù wọ́n ń jẹ́ títí èkú kí èmọ́ lẹ́lẹ́ à ń lé lálóhun ah. bá yé rí lọ́wọ́ ní lítò lóhun ẹ pé ká má sọ ọ̀pọ̀ ni ká má sọ jù ká má sọ jù ni gbogbo nǹkan ó ní ìdí ajẹ́bàrá kà mọ́ oúnjẹ tá à ń jẹ yẹn ọ̀yẹ́ kájà àlùbáríkà mọ́ kájà àlùbáríkà mọ́ téèyàn bá ń jẹun tẹ́ pé bàrákà ò sí ń bẹ̀ ó ní bí wẹ́ẹ̀ sí máa rí lọ́la sí bára tá a fi bímọ náà nù bára náà dáa máa fi sòwò ọmọ bí náà dáa fi àbí kọ́ jẹun tó ní bàrákà lára yóò kò ní mọ́lẹ́mọ́ bẹ̀ yẹn wọ́n yọ yàtọ̀ kan báyìí yóò yàtọ̀ sí hmm, kan tètè mọ̀ ni a máa yàtọ̀ bẹ́yàn bá ń lọ jẹun ní sọ bígì àbí kí náà ń pè mr bígì èyàn tí ń lọ jẹun bẹ́ẹ̀ mr small èyàn kò ní tí mà ní ìsìn ọpara ah, rẹ̀ nù jẹ́lẹ̀ àwọn ṣe ń jẹ fún ọ ìtawákì débẹ̀ ni pé ẹ̀ńtẹ́lẹ̀ wà á ṣe ń tẹ́lẹ̀ mìíràn tó ń jẹ fún pẹ́kọ̀ tó ń jẹ iná ah. ó ayé rẹ̀ ọ̀dẹ̀ ta tó bá wọn o ọmọkùnrin kan sọ ikimọ̀ kan láìpẹ́ yìí ń gbọ́ rí mo ẹsẹ̀ gbọ́ lẹ́nu ẹ̀ ní o ó ní ọ̀rọ̀ sẹlẹ̀ láàrin ẹ̀gbọ́n wọn àti ẹnìkan wọ́n sàbá wọn yanjú ọ̀rọ̀ ní ẹ̀yìn ẹ̀gbọ́n ọ̀wá ẹ̀gbọ́n wa rójú ọ̀rọ̀ nílẹ̀ ní wọ́n torí ọ̀rọ̀ bọ́gbó kàṣà ọ̀nà àfà kan wá ń bẹ̀ ń bẹ̀ àfà ní à àbúrò ìborí pé ẹ̀gbọ́n rẹ̀ ìyàwó wọn ní ń bọ́ wọn wọn ò lè máa sọ jù bá ń lọ ọlọ́wọ́ a sọ pé ó níbi ọkùnrin ọ̀jẹ̀ obìnrin dà torí rẹ̀ ó fi dàrú ní ìbọ̀ orí láyé lẹ́kọ̀ọ́ ìlú bá ń bọ̀ oníbi tí ọ̀jẹ̀ mà tí òfin máa ti ń ṣe mọ́ láyé mo ní ètò wí wọ́n kò tán nìyẹn. ó ń bòye sọ nìyẹn pé kọkùnrin kan kọ́ máa jẹun ìyàwó rẹ̀ kí ló ẹ̀ máa dùn kọ́ mọ́ bí ìbànújẹ́ máa jẹ́ pé wọ́n lọ́n tó ń jẹ kíkú mọ́ lọ gbàbẹ̀ ni o owó yẹn bá ń kí a máa jẹ yó tẹ́ máa jẹ yó wàá kàn jẹun tẹ́ di pápẹ́ yòókù lẹ́ ẹ̀ jẹ́ mọ́ ni ẹ̀yìn ohun ọ̀jẹ́ mọ́ sóúnjẹ́ lè yìí ni ah, wọ́lọ́ ṣe náà oúnjẹ́ lè lẹ́yìn ni obìnrin gan ọ́ sọ̀rọ̀ tó bà lè kí ọlọ́ọ̀fù jí padà pé ah, ẹgbẹ́ ah, ẹgbẹ́ ẹbí ẹbẹ́ ní lọ́ ni jẹ́ mí lùsí ara rẹ̀ tó jẹun tuntun lábọ́ international akiramakunla kò fi ma lẹ́yìn oníkan tún wọ́n tún se ń jẹ́ ilẹ̀ tún náà ó tún jẹ́ ń yà láàbí ọkùnrin láàbí ni tọ́ mọ́tàn rẹ̀ o ní kó mọ́ àtọ́jú ẹlẹ́hà ni o gbogbo yẹn kó ajáde ọlọ́run wọlá ti bẹ̀ lọ́dọ̀ ọlọ́run kò sẹ́ni tí ó ń wá sí wá sí tọ́jú ọkọ̀ ajáde tí ọ̀fẹ́ háyàwó ẹ̀ kò sẹ́ ọlọ́ba ń sọ̀rọ̀ fún yín. àmín lẹ́sìn ẹ̀yin kan wà tẹ́ ìháyàwó yín àmọ́ lọ́dún ní ẹ̀tì dọ̀kọ̀ ẹlẹ́à abúrọ́ ni mo ti ẹ̀rẹ́ ni mo mẹ́nìkan bí n ti ẹ̀mọ́ gbogbo èèyàn mo mọ ma àlùbáríkà kan báyìí báyìí nísìnyí kódà ń bẹ́ ń tẹ̀sí ìta wà lọ́wọ́lọ́wọ́ yìí ọmọ kàtọ́lọ́wọ́ bá ń gbé galáyé àmín ọmọ kàtọ́lọ́wọ́ bá ń sàánú ló bá rò pápá àpáńjò ní lóníkíyàwó wọn wọlé ìyàwó ọkàwé lókè ọkọ ọkàwé lókè ní hmm. wọ́n ti wá ń sọ láti di ọdún díẹ̀ sẹ́yìn pé jẹ́ apamọ́ fọ́lọ́hùn jẹ́ apamọ́ fọ́lọ́hùn àmọ́ mẹ́kà tó lọ yìí ọlọ́run sáà bù lásìrí ló bá fẹ́ lọ sí hajj ló pè mí pé kó wọn adágbére fún mi ọwọ́ abọ́sítọ́tẹ́ mi ò sí lé mọ́ wọ́ságbé ní jọ́nà àbí wọ́sáǹtì gbòòrò bọ̀sà lédè kan sá asápàdé lójú ọ̀nà kí ọlọ́run lè bá àjẹ́ ń rí ntọ́fẹ́ kí n rí ká nílé ló ti wá bá mi inú mọ́tò ni ìyàwó rẹ̀ bá jókòó sí tí ìbàbá yóò ṣe mi nínú ilé kéwú àmọ́ ọ̀nà mo ti pàdé wọn àwọn bá páàkì tẹ́gbẹ̀ẹ́ kan àná páàkì tẹ́gbẹ̀ẹ́ bí tẹ́gbẹ́ ń bọ̀ ọkọ̀ wa bọ́ta bàbá ìmàmù ń bẹ̀ ń bẹ̀ jọ náà àbápàdé ara wá ní òun wá fẹ́ yọ̀ fún mi kó n fẹ́ lọ ṣáàjì lọ́dún ni àmọ́ kò ṣeé ṣe fún ìyàwó kó jókòó lọ́ọ̀ máa wò mí ó láti bọ́ọ̀lẹ̀ wá kí mi ń bọ̀ bọ́ọ̀lẹ̀ mo ní a bó ti rí bọ́ndà ti rí ìwọ̀bá ọjọ́ ma àlùbáríkà fún mi báyìí ẹ̀ ìbojú nítọ̀ orí ẹ̀ náà làwọn wà ó táwọn ah, ah, ń sí kú òǹbẹ bọ̀ àrí mi ní a bá sá lọ àṣàjọ àlẹ́sẹ̀ títì náà ní a bá lọ ọwọ́ àṣìṣà ó tún wá padà wá bí ṣe yọ ẹ̀ bí ṣe máa wá kí mi àtúndà alẹ̀ mú ni à mo lọ̀rọ̀ ẹ̀ha ọmọbìnrin yìí lónìí ẹ̀sábà ẹ̀fún aládùá náà ni ààyè ah, sàdúà ẹ̀yìn náà ṣiṣẹ́ tọ̀ bá ń gbé wá yé ń bá sọ̀rọ̀ ọmọ tí mo rí ìyàmọ̀ àgbàríkà ni bẹ́ẹ̀ bá rọ ọmọ mi ìdáwọ́ bí mi ẹ̀yìn mọ̀ pé eléyìí obìnrin eléyìí ah. olórí ibo obo ni. Ah, anábì <laughs> ibrahim aleyhisalaam ọ̀rọ̀ ìyàwó ọmọ rẹ̀ lẹ́njọ́ kìíní àná tọkọ̀ ẹ bá dé sọ fọ́pá rọ̀ lẹ́kùn ilé yìí o ilẹ̀kùn fúrẹ́mù yóò dá o ìyàwó ọmọpọ̀ náà ni ńgbà ọkọ̀ dé tí ń jíṣẹ́ fọ́kọ̀ pé bàbá àgbàlagbà kan délé ó júwèjúwe anábì ibrahim yìí pé ìyàwó bàbá àwọn ní ń júwe ọlọ́wọ́ràn ń lẹ̀ pé kí ọkọ̀ pààrọ̀ fúrẹ́mù yìí o aha ìsúwàlọ́ ló ti lọ ó lọ tòfètòfè ọdún lọ ìtàn sọ fún wa pé ọkọ̀ gbé ọwọ́ afẹ́mi ànábì Ibrahim tó wá padà wá ọwọ́ apá yẹn ọwọ́ arí mọ́lẹ̀ lára odò ni orí mọ́lẹ̀ lára ẹ̀ ọwọ́ akitán ọwọ́ sọ fún pé tọkọ ẹ bá dé sọ fún pé fúrẹ́mù yìí báyìí ọwọ́rọ̀ yìí ọyọ o tó tún rí dáadáa o Ismail ọ̀dẹ̀ sọ ìtàn tàkọ́kọ́ fún ìyàwó ẹ̀ kejì kọ̀ sọ fún kama pé wáyà ló fi gbọ́ ó tún alẹ́ òun náà tó sọ fún pé bàbá kan wà nǹkan kan olórí ẹ̀ yọ ó páàsì bá mi nù ọwọ́ kan jò ní ìkọ̀ bá mi náà ìyàwó tó bá lé jọ náà ti lọ dàrúdàrú bẹ́ẹ̀ bá rí tí ọ̀dá lára ọmọ rẹ̀ àákọ́mọ ẹni sẹ́yìn ni pé èè lóbìnrin o. èyí débi tó ń lọ. wọ́n bá lé dákọ̀ àá sọ fọ́lọ́run ọkọ̀. wọ́n yẹ ọmọdé gbogbo yìí. àmín. ọmọbìnrin wa mo rí lára ọmọbìnrin ọmọ aró ní wa ó sì gbé wa ń sọ̀rọ̀ ẹmọjọ́ lónìí ẹmọjọ́ wọ́n ní kí n fáwọn láàyè àwọn ọmọ aró ní ọba ni a ti mú déètì báyìí inú ṣáwà náà Allahu Akbar wọ́n pẹ̀ fìjọ sọ́nà ọkọ̀ ọlọ́mọdé àfọlórí ibú lóbìnrin àmín àmín àmín mọ́dẹ̀ sàwà náà lórí ibú ọkùnrin náà iye obìnrin ọ̀há ẹjọ́ obìnrin náà ni wọ́n bá pè mí ah, mo lọ́lọ́wọ́ bá ọlọ́bà ìsànú yín o tàbá retí ọjọ́ kò jọ̀sẹ̀ méjì lọ wọ́n sáàdì ilé kéwú tàbá pè mí ilé kéwú jọ tàbá abáka hútúbà ìhà sẹ̀kúrú hútúbà kan bẹ̀ máa ń kà fẹ́ ha tí bá lè kà fún obìnrin kan ah tiẹ̀ dá láyé nìyẹn àwọn àbábẹ́ lọ́n pé ọlọ́run má jẹ́ ọ̀dámọ̀ràn kó sí o sí o lọ́ba lọ sí o sí ọ̀ràn nù o wọ́n sáka túbà wọ́n sáka ń jọ náà mo wá ń sọ̀rọ̀ lọ́wọ́ mo ń sọ̀rọ̀ lọ́wọ́ mo wá ń sọ̀rọ̀ débi ẹ̀há kan tá tọkọ̀sẹ̀ kan tí ọkọ rẹ̀ tó sì ra odidi ọkọ̀ tuntun jíìpù tuntun fẹ́lẹ́ hà yẹn bẹ́ẹ̀ bá gbàgbé ta lọ hálọ́nà ògbèrè èmi máa sọ̀rọ̀ lọ́ntẹ̀ báwọn pọkàlédé rí ọkọ rẹ̀ ní ọmọdé sí kan báyà yìí kó tẹ́gbẹ̀ẹ́ mi ọmọdé kọ etí sí i ó ní pẹ̀lú ògbọ́ ọlọ́pàá tẹ́ sọ́n bàbá kó tó lọ sí ti ń bọ̀ máa ra mọ́tò tuntun fọ́lẹ́ àyìnà. Allahu Akbar mo ní gbọ́ olóòrà ìtùtù kò náà sẹ́bẹ̀lẹ̀ rí kàbá ohun ẹrùgbọ́n mo ṣe rí nìyẹn ọdún ọ̀rọ̀ kòfèrè náà mo ní ìyàlábájá máa dúpẹ́ fọ́lọ́hun bẹ́yàn bá fẹ́ ẹ̀kan ha sínú ilé rẹ́ǹtì bẹ́yàn bá fẹ́ ẹ̀kan ha tí ẹgbẹ́ bá fẹ́ lọ bì kan kò tó rówó mikra hmm. kò tó rówó dánfó ó ti sorí ire gbèlè bí àwọn ha ẹ̀ha gbẹ̀dẹ̀mùkẹ̀ tí àwọn àbá àtọrọ lánàá iná ń sẹ ìkẹ́ ẹ̀ha tí a tọrọ lánàá ní ń sẹ a ha ẹ̀ha nírọ̀rùn ìjọwọ́ wà ha ya tèmi pálọ̀ tí ẹ̀ ń wò gbangba yìí pálọ̀ tí mẹ́lá bẹ́ẹ̀ sàlẹ̀ ẹ̀hún làwọn bá ti há màmá mi bí ìtàtí mọ̀ bá níjọ́ náà lọ́hùn bàbá mi àti màmá gbogbo kápítà ti ń bẹ lọ́wọ́ wọn jọ náà tí a ní lọ́wọ́ nílé lóko ọjẹ́ sísì ìjọ náà sísì kọ́bọ̀ mẹ́fà àjọ náà wọ́n dẹ̀ mú ti kiri ògìbọ̀ náà wọ́n kiri ògìlọ náà wọ́n èmú bọ̀ bàbá òní kọ́bọ̀ lápò wọ́n dẹ̀ há màmá mi síbẹ̀ yẹ síbẹ̀ wà mọ́ màmá ọ̀hún láfíkà àgbélẹ̀ àyè bí káà bá fẹ́ gbọ̀n lọ tọ́lẹ́tì ní ìsìn tí bí òní gùn. pé abẹ́ bọ abẹ́ lọ tọ́lẹ́tì o. sẹ́mi ń tó padà dànù à ń bèlè ẹ̀yìn tẹ́ fi dẹ̀kun bẹ̀rẹ̀ síbẹ̀ máa bá dẹ̀kun lọ́fẹ́ fi pàdé ọlọ́run. pẹ̀lú ògbọ́n náà ọkọ̀ náà ti dé dẹ̀ báyìí o. sẹ́sì máa fi èèyàn oníṣẹ́ ọlọ́run láyé kí sùnmọ́ wà bá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kẹ́ sọ́lọ́run láyé lọ́kọ̀ àbúbẹ̀yìn yóò sọ wá níbà ẹ̀tún aha ìyàwó ìtàn kọjá pa ọkọ rẹ̀ fọ́ọ̀sì ẹ̀ wá fún rẹ̀ ní àjọ wá ká ọkọ̀ náà lè gbọ́ ọjọ́ tí a kọ́ tí a jọ tí a wá báwọn ta wíṣe dìde lọ́tún ló sì nìyẹn a ọlọ́ọ̀ni òye akọ́sí wọn lálejò ní ọjọ́ náà tàbí lọ fún ẹ ní ordinary omi mu ẹnìkan béèrè pé àfá àwọn ní wọ́n ní máa jú wọ́n ní à ìmọ̀ fún ọ ní nǹkan jẹ <laughs> ní kò fún yín ní nǹkan jẹ wọ ọkọ ọkàwé dé ìfẹ́ ọkàwé dé yìí ìwọ ìyàwó ọkàdé ọkàdé bẹ̀ yẹn ẹ̀dẹ̀ wàá dá aṣọ mọ́ rí. wọ́n àwọn òbí à wọ́n àwọn òsì jẹun bẹ́ẹ̀. wọ́n ò jẹ́ nǹkan kan wọ́n ò mú nǹkan kan. wọ́n ṣe bí wọ́n ṣe bá wọ́n ṣe bá wọ́n ṣe bá ń jẹ nǹkan kan ni wọ́n mọ̀ pé àánú ọlọ́run la fi ń ṣe bẹ́ẹ̀. bí ẹni obìnrin kan bá ń ṣe kọ́ndíkọ́ndí tí ò fẹ́ gbẹ̀ ha máa sọ fọ́pọ̀ ẹ̀ pé mú wá ságbo àwọn ẹlẹ́hà níbi tí a gbélé rojú ara wọn kọ́ wá wo ojú tó dojú lọ sẹ́wà ẹ̀wà ní tẹ̀ wá wá wùdó àwọn ẹlẹ́hà tẹ́nì kankan ọ̀gbọ́dọ̀ báyàn rí bó ṣe rí nù bàbá tí ìbá sọ lọ́n tó yọ̀ǹda pé àwọn obìnrin lè ríra wọn obìnrin míì gan ráwọn ẹlẹ́ orí ẹ̀ ń ṣèk. bẹ́ẹ̀ lè fẹ́ sí. rí rẹ̀ ń gbọ́n tó bá rí bẹ́ẹ̀ lẹ́sìn ọkọ̀ ajáde lọ́mọ mi tí mo sọ yìí lọ́dún ní alihamudulila ẹ bá ń sọ bẹ́ẹ̀ jama. alihamudulila. ọlọ́mọdé ọ̀dà jáde mọ́ la. amina. amin. amin. mo wá fi mo wá fi ọlọ́ọ̀lọ́hún mo fi ọlọ́ọ̀lọ́hún gbáyà fún pé pẹ̀lú òògùn ọlọ́hún tó tó fèsì mọ̀ láyé àmín irú wọn ọ̀bá ha wọn rẹjọ́ rò àwọn ẹjọ́ kan ń bẹ tí ò sí sọ sí gbangba tírú wọn rírò yóò tiẹ̀ ní jẹ́jọ́ lọ́dọ̀ ọlọ́run but gbogbo rẹ̀ kò wó bẹ́ẹ̀ ó sì tọ́lọ́run ẹ bá ń sọ fún ọlọ́run ẹ bá ń sàmì rẹ̀ yìí pé àti òun àti ìyàwó rẹ̀ yìí késù mọ́ yà wọ́n o. àmín ó sì ní yà wọ́n o kíkú mọ́ yà wọ́n o wọ́n agbára ọlọ́run wọ́n bá ń sílẹ̀kùn owó lẹ̀ fún wọ́n bá ń kọ́ ọmọ àlò láhàlọ́ wà láàkúwàtà ilẹ̀ ààrí ọkọ̀ ajáde kankan tó náà fẹ́ tẹ́rí síwájú àkọ́lẹ̀ náwọ́ ń sọ pé wọ́n bá Bọ́lá ìnáwọ́. Ya Rabbi. Ah, wọ́n náwọ́ o. Ẹnáwọ́. Ìdánù dìrà lọ́lọ́fà ìrìn. Ẹnáwọ́ fàkún àwọn ẹ̀ẹ́fẹ́sẹ̀ náwọ́ yẹ náwọ́ yẹ àtẹ́ntọ́ nà wájú àtẹ́ntọ́ nà lẹ́yìn àsìkò tá wà yìí nínú oṣù tẹ́ẹ̀tẹ́lẹ̀ wọ́n ti mú èsù so wọ́n ti mọ́lẹ̀ èsù bàbá wà ń wà sí báyìí èṣù mọ́ wá bí gbà ní èṣù ara yìí ò sí ń sìn ẹ wá fi rọ́wọ́ náà bí abẹ́lọ́ bá lékẹ́ ọlá kọ́lọ̀ bá yọ̀rọ̀ fún yín ẹ wá dé kọ́dọ̀ kan yín ẹ lọ sẹ́tọ̀ ló tí a bá sọ pé ẹ̀yin tẹ́ ẹ̀ ní káà kẹ́ ẹ̀ náwó hmm. tẹ́ ẹ bá náwó tẹwájúwe nǹkan kan fún yín pé lẹ́lọ́ọ̀ṣe tí káwọn fi délẹ̀ kó tó di ọ̀sẹ̀ tí ń bọ̀ ọdá méjì pé ẹ̀ẹ́sì kì ní yẹ o ẹni tó ti ní gan ó tó sì sí ẹ lọ ṣiṣẹ́ tọ̀ lé ẹpẹyàwó yín kalẹ̀ ẹ máa sọ báyìí pé ìyá ọkọ rẹ̀ ò ní kú báyìí yóò ní àmì ìwọ náà yá mi ò ní kú báyìí yóò ní àmì wọ́n á sọ pé a kì í mọ̀ hmm. kò sí tí ọ̀sẹ́lẹ̀ rí kálọ́kọ̀ rẹ̀ bó ṣe jáde lọ ní ọba padà dé mọ́ ẹgbẹ́ sọ máa ń sọ tẹ̀lá ń hàn ní sọ pé máa kọ́ kí a kì í mọ̀ lásán ah, eré mi ò wó ìmú ti dé àní ká sọ pé ká sọ pé a kì í mọ̀ ó faradálẹ̀ náà ni òkè náà ni ọ padà fẹnu rẹ́nìkan yìí hmm. wà rẹ́nìkan yìí wo mọ́tàmí èso pẹ̀ nìkan gbogbo àlà ń jẹ́ bẹ́ẹ̀ hmm, yá sí kìíní ipò mbẹ̀ kìíní ẹ̀sìnkẹ́nu wo ẹ̀sìnkẹ́nu wo sórí mo fi sọ́hùn àṣẹ ọlọ́run ti gọ̀ báhùn ẹ lọ sọ̀rọ̀ lórí ẹ̀ sẹ́ẹ̀sì bẹ́ẹ̀ Insha Allah ẹ̀ẹ́dá mọ́ o wọ́n ti sọ pé insha Allah ẹlọ́síbẹ̀ ẹlọ́síbẹ̀ ọlọ́àláàánú rìn lọ́wọ́ ah, ibi kẹ́ẹ̀tì níláàrí náà ni sójúkẹ́ níláàrí lọ ni kẹ ibi tí báyìí lẹ́nu náà lò sí àmì aon ní tó sì láyé yín mọ̀ ọlọ́rọ̀ ìlọ́rọ̀ ìbá àkà tí a ń ṣe tí wọ́n ń lò sí là ń sọ lónìí hmm. ọlọ́rọ̀ iná lọ́rọ̀ àwọn tá a ti wá sí náà ṣàdékọ̀ ọ̀rọ̀ fún wa bó ti wà ọjọ́ tá a sì mọ́ ọlá àmì ọlọ́run láhọ̀rọ̀ lápáta ṣáàtàrà àwọn